Praise the Lord. Jí. Olúwa fẹ́ lò yín nínú àjàrà ẹ̀. Olúwa fẹ́ lò yín nínú ọgbà ẹ̀ gbọ̀ngàn. Àwọn DSU, àwọn Tèkú, àwọn Sunday, àwọn yẹn ni disciple mi o. Ọlọ́run àtẹ̀lé mi báwọn Pọ́ọ̀lù ṣe ń tẹ̀lé Jésù ṣé o gbàgbọ́ pé ṣe fọkàn bí olúwa ló fọkàn bí. dádì mo gbàgbọ́. ká làwọn àgbààgbà náà tí wọ́n kọ ẹ̀. àwọn àgbààgbà kan ni wọ́n kọ́ mi yìí lóko ẹ̀mí ọlọ́run ló darí. àǹtí ṣọlá wá sí ṣọ́ọ̀ṣì wa lẹ́ẹ̀kan péré àmì sí ọlọ́run dẹ̀ balẹ̀ wọn lórí. tó bá tàṣìkò kan àwọn abẹ̀sìn fi kan nọra wa o. kí ni júbà nìkan fẹ́ dá ṣe sóhun nìkan lè dá ṣe ni kí ló rí gan kí ni júbà rí. ọlọ́run ò ní jọ o òjò èṣù àjẹsára wà àjẹsára pọ̀ o. mọ̀júnà skoda ń gbọ́n pátá yìí tó ti gàn tó wà ń lé tó bá ta ọmọ yìí tá máa mẹ́kì ni. pátá ìyá ìwo ló ń wá kiri orú pátá ń dí mi rí ni. rántí ẹ̀rí yẹn nígbé ní wàlẹ̀ òwe. ẹni ayé jẹ́ lẹ́ni o àsìkò ẹni lẹ́ni o ìgbà tí ẹni lẹ́ni o time tí ẹni lẹ́ni o ló gba ẹ dáadáa ó bá má fi kún má fi kún ìgbéraga tá ló mọ̀ ọ́ àkìtàn tí ó bá gbẹ̀gbìn ẹ̀dàkùn wọn kì í kún bọ̀rọ̀ ìgbéraga ní ìgbéni wà lọ ìgbéraga nímú ní parun ẹni tó yẹ ká ṣe jẹ́jẹ́ sí ṣóun là ń fún ojú parẹ́ ẹni yátàlù lẹ́ni o ó lè padà já tọ̀nà ẹni àwẹ̀ ilẹ̀ ń yọ ẹni ayé jẹ́ lẹ́ni o àsìkò ẹni lẹ́ni o ìgbà tí ẹ ní ilé yìí o time tí ẹ ní ilé yìí o tó oh, gbà ẹ dáadáa ó bá oh, má fi kún má fi kún. tí yanu bá dé sí mi níṣẹ́ kọ̀ọ̀kan ti fẹ́ yà kó dé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ ìdíkalẹ̀ kúrò location yẹn àbí ibi làwọn sùn ni. ọ̀tọ̀ làwọn rí ẹrú Yorùbá fi wọ́n ní mo fi kọ́ ó gbà yìí gan ni o tí um, wọ́n á lè mú àkójú go through script there for me, mo that you understand every bit of it. yeah it's a nice story but money ní láti mọ̀ kankan story yẹn. okay. yeah Edge, jọ mo fẹ́ mọ ẹni tó fẹ́ ṣe boyfriend mi pẹ̀lú ẹni tó fẹ́ ṣe mi because mo rí pé wọ́n ní ọ̀rẹ́ mi yẹn máa gbá mi létí bí ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta so I need to know her. Ah. ah. My name is Martin Ogbebo. I'm playing the role of your boyfriend. My name is Oluwatobi Adekoya, in èmi mini Mashi Ọ̀rẹ́. Ọ̀rẹ́, sorry. Okay, better. Cardozo, <laughs> kò possible now. No, ó ti ń bìlì tù mí, possible jọ ṣe máa gbé ìhó mi pẹ̀lú àwọn ọkọ mi kò possible bó ṣe máa gbé mi sí wọn náà. àwọn fẹ́ build kárí àwọn pípù yìí nínú. tó bá máa build kárí àwọn mi ò ní kó má build kárí àwọn náà. òun lè máa fi èmi build wọn náà ọmọ rìázà ṣáà lè tẹ̀ sí wọ kámẹ́rà rí gan mọ àwọn ilé ìwé náà wọn kì í ṣe star. irọ́ kò dẹ̀ máa wo eh, martini tó ń wo yóò ti wá náà soap opera tó pọ̀ o ó wà nù fíìmù yìí náà tó ṣe sinimá yẹn àtóbi ó pọ̀ ní Yorùbá fíìmù gan wàá máa rí ìdúburì wọ́n ṣe fíìmù gan. mi ò rí rí ah, location ta ló Desmond Ellis wọ́n tẹ̀ tún bẹ̀yìn pé kẹ̀pẹ́ kà wọ́n. location ta máa lọ ní next week Talento sọ pé ó máa ṣe maid mi. Genevieve Naji nípa àgbáyé sọ fún pé ìlẹ́fẹ́ play ròyìn ó kàn fáwọn tó ń pe fún wa ní kò possible now ẹ wá gbé irú ilé ẹ gbé tìmí láì ṣe pé Desmond Elliot nàbí Ramsey Noah eléyìí tí mo rò pé mọ́tọ́lájọ́ládé ló máa ṣọ̀rẹ́ mi tó tẹ̀ máa gbá mi létí lẹ́ẹ̀mẹ́ta eléyìí àtún gbá mi létí ọmọ upcoming àgbá mi létí mi ti ẹ̀rí nínú upcoming àwọn ọmọ rìhásà àfọ etí mi ẹ wo mi ò ráyè ẹjọ́. no no kò lè tún ẹ̀ ọ̀tọ̀ làwọn tó lànà o ọ̀tọ̀ làwọn tó lè ní o ọ̀tọ̀ làwọn tó máa lọ́la o èní ló wà láyé yẹn dákun máa rántí ọ̀la ẹ̀ torí ọmọ ayé ayé ń gbé pọ̀n tó bá ti ta ayé mọ́lẹ̀ lódò òdì kíákíá ilẹ̀ ló ń bọ̀ o. èmi náà lè ṣiṣẹ́ yìí ẹ kò tiẹ̀ fi lè dán mi wò ẹ fi dán mi wò. ẹ wo yé mi ẹ wo irú lídò tẹ́ ń sọ yìí sìn òkè tẹ́ bá fẹ́ mi náà l'opportunity láti jẹ́ káwọn èèyàn rí pé mo lè ṣe tí mo bá ṣe báwo lèmi náà ṣe fẹ́ di star ẹ wo tí má dẹ̀ ṣiṣẹ́ yìí má ṣe dáadáa o ìwúrú yín náà ló dẹ̀ máa padà jẹ ẹ jọ torí ọlọ́run ọ̀gá ẹ wo ara ń bẹ nínú mi tí mo fẹ́ dà ẹ fọ ẹkọ opportunity ni mo kọ need kí èmi náà kàn fi show talent mi fún gbogbo àgbáyé pé èmi náà abínibí ni kinní yìí wọ́n bí mọ́ mi ni ẹ jọ sáà. no oh. eh, hello hello nǹkan tí mo hello. ẹni ayé yẹ lẹ́ni o hmm. àsìkò ẹni lẹ́ni o ìgbà tí ẹni lẹ́ni o tẹ́ǹtì ẹni lẹ́ni o tó gba ẹ dáadáa ó bá má fi kún má fi kún ìgbéraga tá ló mọ̀ la ẹni ayé jẹ́ lẹ́yìn yó àsìkò ẹni lẹ́yìn yó ìgbà tí ẹni lẹ́yìn yó time tí ẹni lẹ́yìn yó tó gba ẹ dáadáa ó bá má fi kún má fi kún ìgbéraga tá ló mọ̀ la àkìtàn yóò uncle um, as a celebrity àwọn kan wà needed fún un but I'm ah, shaping bí like i was shocked nígbà tí your phone tó dẹ̀ make transfer just like that Ah, yìí ìgbà ni gbogbo nǹkan It's time àsìkò ní everything nǹkan tí yẹn bá ń rí nsìn kí wọ́n save it. To your jawline. máa ṣe ibẹ̀ torí ọjọ́ ọ̀la ni kò ń ṣe ẹ bá wọn sọ̀rọ̀ ah, really. ó ṣe gan-an Michael mo máa ń bá ìyànà sọ̀rọ̀ dáadáa but kọ́lá ń jẹ́ kó gbọ́ mo ń try best mi ní gbogbogbà but mo mọ̀ pé ìyanu ọmọ líle ni but ṣòtẹ̀ rélè tó tó wá ṣe yìí pa bambari ni òun ò mọ̀ ni kò kí ń yé wọn rárá àtọ̀ kò mọ̀ pé tígbà bá ń yẹ̀yàn èèyàn máa ń fi ìgbà yẹn tètè dé nǹkan mọ́lẹ̀ ni because no champion forever. Yes. ọmọ àbá sọ̀rọ̀ because èmi àti ẹ ṣì sọ̀rọ̀ láàrẹ̀ mo dẹ̀ ní plan láti dọ́dọ̀ ẹ̀ ready i will talk to her. ó ṣe gan brother mi nothing do yẹn. tó bá rírun nǹkan báyìí náà try láti rí pọtú sọ fún mi o ó ti yé because àkíyèsí òun lèèyàn máa fi ń live ní life because èèyàn tó bá ń live tí ò ní àkíyèsí irú wọn máa ń padà parun ni tọrọ lẹsọ sí. tí wọn bá ń ṣe nǹkan kan tó wrong tó bá ń pèsè àkíyèsí ló fi máa máa mọ̀ pé ibi tó yẹ kí n gbà lélẹ̀ ibi tó yẹ kí n gbà lélẹ̀ ó ṣe gan brother mi nothing do yẹn. ọ̀tọ̀ làwọn tó lànà o ọ̀tọ̀ làwọn tó lè ní o ọ̀tọ̀ làwọn tó máa lọ́la o èní ló wà láyé yẹn ṣákùn máa rántí. lóòótọ́ ló ra bàtà ẹyẹ kan ṣo ní one point one million naira bàtà ẹyẹ kan ṣo téèyàn kàn máa wọ̀ sẹ́sẹ̀ one point one. ó ti mọ̀ pé wèrè cousin ẹ̀ tó ń ṣiṣẹ́ ní boutique yẹn ló máa gbé borun fún ẹ. òtí yẹn kọ́ ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ṣé lóòótọ́ ló ra bàtà ẹyọ kan ṣo ní one point one million lóòótọ́ àbí rọ́. o ò jẹ́ rọra pariwo ṣọfẹ́ náà mi ni ah ó dẹ̀ ń pariwo dẹ̀ ń raise voice fún mi fún kí ni ẹ tí bá ra bàtà one point one million jọ sọ fún mi ṣó wẹ̀ ni mo fi ra ni ṣọ́wọ́ ẹ mo fi ràǹdà mo mo ní kó transfer owó fún mi kí fúra bàtà. ẹ bọ tí irú owó yẹn pọ̀ jù fún bàtà ẹyọ kan ṣo náà báwo ló ṣe ah ìwọ nìkan kọ́ ló máa kọ́ jẹ́ celebrity náà báwo ló yẹ máa ra bàtà ẹyọ kan ṣo ní one point one million naira. à ń so à ń so pé mi ò láìkí ẹ o mi ò láìkí o kò máa ó ní mi kò wá máa fẹ́ ẹsẹ̀ mi kò máa fọ́ máa lalẹ̀ fún mi i don't like it ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí o ó mọ̀ mí o má jẹ́ ilé ẹ bọ́ta o ó mọ̀ mí o. it's alright it's alright wọn má bínú tàràjẹ ló nǹkan tó wọ̀n nǹkan tó fẹ́ ni má má bínú. Hmm, ìwọ ló mọ̀ tí oògùn bá rí bàtà yẹn wà á mọ̀ pé bàtà yẹn ó ju one point one million naira lọ ó máa rò pé mo lọ jí lọ́jà ni tó bá rí o máa láìkẹ́. ìyanu I said I'm sorry okay má bínú foríjì mi jọ torí Ọlọ́run. mo hmm, ti gbọ́ ọtí tó má bẹ̀ mí torí Ọlọ́run mi ò láìkẹ́ o. I'm sorry. I'm sorry ọ̀tọ̀ làwọn tó lànà o làwọn tó lànà o làwọn tó má lọ́la o tó bá tún bínú báyìí ò ní fẹ́ ní sùúrù my love my super woman. torí ọmọ ayé ayé ń gbé pọ́n tó bá ti ta ayé mọ́lẹ̀ lódò òdì kíákíá ilẹ̀ ló ń bọ̀ o ìyanu ìyanu please now má ṣe báyìí fún wa now ìyanu ní sùúrù bọ́bọ́ kan tí ń tẹ̀ ló ṣe mistake sí ìyẹn sì kẹyọ̀ kan. Cardozo kò possible Cardozo mi ò stupid Justin mi ò lájọ sọ fún wa pa fẹ́ ṣe. ẹ bọ́bọ́ kan tí ń tẹ̀ ló ṣe mistake ó sì kù sí nǹkan bedroom jẹ́ ní ká ya kí sẹ́yìn lè complete. you said fifteen sins owó fifteen sins lẹ́sàn-án owó ẹ̀mùdẹ̀ tí báyìí ń ṣe fifteen sins ó ti pé jọ̀ǹgbà tẹ́ka script ẹ̀ how many sins ló wà ń bẹ̀ sixteen lèmi kà. <laughs> fifteen ni màbọ̀ forty lẹ̀ ṣiṣẹ́ mọ́. ó dà pé ti ya wèrè yín méjèèjì máa tó pààrọ̀ yín ẹ máa ń fẹnu ja rough gidi gan wo kalozo i'm so sorry mi ò lè ṣe má fọ bọ́ọ̀lù mi because mo mọ nǹkan tí mò ń sọ ìgbà tèmi àti bọ̀bọ̀ yẹn ta kúrò ń bẹ̀ yẹn tèmi àti ẹ̀ ṣe tẹpẹ́ action ta kúrò ta síbí bẹ̀ that is one thing gbàtà débẹ̀ ta gbọ́ra wa lọ́wọ́ tó dẹ̀ hug mi pé goodbye that is another sin and that is two sins. ẹ mo mọ sequence ni. ẹhẹ mo mọ pé sequence ni jọ sọ fún mi tẹ bá dé studio tẹ bá gé how many sin ló máa jẹ. tún sìn náà ni. yes then what are we saying. ìyanu emotion sì ni ó wà very very important ní story òun ló body story gangan ni òun ló di story mu tó bá ti ṣe scene yẹn just one bedroom scene ni tó bá dé ti ṣe scene yẹn a máa break location ìjọ má ṣe báyẹn fún mi. tẹ́bá máa break ẹ̀ break i don't fucking care yes mi ò care tẹ́bá máa break yeah mi ò care rárá rárá àtọ̀ tẹ́ bá máa break ẹ break lágbà tí mo ti bá àwọn pm ṣiṣẹ́ kàlùsọ owó ni mo ti máa ń bá ṣiṣẹ́ jù ó dẹ̀ mọ̀ mí dáadáa pé mo hate cheating cheating ni mi ò fẹ́ ẹ lọ yọ nínú àwọn iṣẹ́ tí mo ti bá yín ṣe sẹ́yìn. mo sì ló kù yanu. má máa sọ̀rọ̀ rẹ̀ má gbẹ́nu rẹ̀ má gbẹ́nu rẹ̀ má gbẹ́nu ṣẹ́fẹ́ gbẹ́nu gún mi ni ẹ kò tó dé góòṣì sojú wọ́n ló ní báàgì tó gbé yẹn àyà ló make ẹ kó ṣìkà wọlé o ẹ kó ṣìkà wọlé máa já yín lẹ o. máa ṣì báyìí máa yanijá ayaṣẹ́ yẹn ká kó n bá. máa já yín lẹ o ìyanu. ẹ̀yin wèrè ṣé kan ní yóò níwájú kò sẹgbẹ mi ni kí n ṣe dírẹ́fà yín. ìyanu mo sì wà lórí dúró náà. wo kàdóso kó ṣì dànù ìyanu wọn ṣe ìyanu just one thing ló kù ká sequence ká jẹra ká ya sí yẹn kó ní kálukú máa lọ. lẹ́yìn o gbígbà tiẹ̀ ní lẹ́yìn o sẹ́m tiẹ̀ ní lẹ́yìn o ló gba ẹ̀ dáadáa ó bá má fi kún má fi kún. ọjọ́ wo la fẹ́ lọ ìyá because me understand ṣé o fẹ́ káwọn family mi mọ̀ ẹni o káwọn family mi mọ̀ pé òkè ẹni tó wù mí lélẹ̀ ẹni tó wù mí láti fẹ́ ni. Um, abib kò kí n ṣe bẹ́ẹ̀ um, má wọrí máa wo ṣẹ́dú mi bó bá yẹ jẹ́ máa jẹ́ kó mọ̀ because mo níṣẹ́ púpọ̀ gan-an lọ́wọ́ báyìí mo máa jẹ́ kó mọ̀ má wọrí ìyanu ṣé kí n má parọ́ fún mi láti inú ọkàn mi wá bí ikú ti wà nínú ilé mi gangan ló ṣe ń ṣe mí ó yẹ ká ti jọ máa gbé ni kò yẹ kí n tún ṣe máa ṣe ìyá ń dágbé bàbá ń yọ wá ilé ìta ń ṣe iná àwọn. Hmm? mo understand ẹ better but we náà try láti understand me, pé tó bá fi lè ṣe wedding pẹ̀lú mi lẹ́sìn táwọn family ẹ̀ mama expect oyún ni kí n bímọ ó dẹ̀ rí gbogbo shape mi ó mọ̀ pé nǹkan tí mò ń tà lílé yìí nǹkan táwọn èèyàn fi ń tọ́ fi ń pè mí fún iṣẹ́ lílé yìí shape mi ti bá lọ bímọ tí shape mi bá fọ́ dànù nísìnyí mi ò ní ní shape mọ́ náà ó dẹ̀ mọ̀ you understand my job better. ó understand iṣẹ́ mi ju àwọn family ẹ̀ lọ àwọn ò understand. fine fine mo understand the tó ń ṣe but kò yẹ kí iṣẹ́ tó ń ṣe kò yẹ kó disturb future ẹ̀ náà ṣé o mọ̀ pé ọmọ téèyàn bá bí gangan ni future èèyàn ni ẹni tí ó bá dẹ̀ lọ́kọ ò ní bímọ náà come on ah, kò sí nǹkan tó lè máa ṣe kò sí orúkọ tó lè ní ó yẹ kó mọ̀ pé ọmọ ẹni ń lọ láì náà come on. you know how much I love you na Ìyanu please. mo ti parọ́ parọ́ fún àwọn fámìlì mi mi mọ nǹkan tí mo fẹ́ sọ fún wọn mọ́ àníwọ̀ nìkan náà dẹ̀ ni mo ní. Hmm? I love you too, which you know. Oh baby, má worry. ojú ló ń kọ́ ọmọ lè tó ń dájọ́. Èyí tára àdúgbò ẹ̀ bá dá, òun náà ló understand. Ìyanu mo understand but ìrètí tó bá ti pẹ́ jù ó máa ń ṣọ̀kan Oh, understand? A ní láti ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe má jẹ́ kí nǹkan táwọn èèyàn ń sọ ń ta má jẹ́ kó ṣe má jẹ́ kó máa nǹkan tí mò ń gbọ́ bíi pé ìyanu ìfẹ́ ọ̀tàn ló ń bá mi lò because nínú ara tèmi èmi mọ̀ pé love mi so má jẹ́ kí nǹkan kan dá wa dúró náà jẹ́ ká ṣe nǹkan tá a bá fẹ́ ṣe lásìkò. inú eh? mi dùn pé ìwọ gan sọ fún mi pé o mọ̀ nínú ara rẹ pé mo love ẹ yeah i do mo love ẹ tó dẹ̀ mọ̀ ní bébì. nǹkan tí mò ń tọ́ láti ṣe. ó dàmú dàmú. Hello, lọ àǹtí sídìí ṣẹwàá pa ẹ new arrivals wow ẹhẹn gucci top tí mo ní kẹ bá mi get nǹkan ṣe tí bá mi order fún ẹ gba yìí trust me. ẹ má worry very soon My daughter. yín yeah very soon Alright, she gone. gan ẹ má lọ já béèlò ẹ má yẹ káwọn yẹn wá ṣaṣọ mi o ọ̀rọ̀ take care bye ẹ wo baby wọ àmọ́ máa lọ sìn jọ nítorí ọlọ́run òun fẹ́ sáré débì kan ó dẹ̀ wà very very important ìwọ ṣàkàn máa lọ tí bá ti ṣe tán bẹ́ẹ̀ máa pè ẹ́ bí a máa húkọ̀ ọkọ wa i don't know. it's alright. pé ẹ wá máa lọ wá máa lọ wá máa lọ. ṣe bọ́ra aṣọ ni àbí. ẹ ẹ ìyá ìlọbi ẹyẹ máa lọ́lá ẹyẹ lọ́lá o kó má ṣe fòkúrò nílé wa ipò tó wà lẹ́ni o oore ọ̀fẹ́ máa lónìí. ìwà ẹni làwúre ẹni ìwà ẹni látọ́ka ẹni ìwà ẹni káàkiyèsí o ìgbẹ̀yìn rẹ o. Of course. All right, babe, mo ń tó ṣẹlẹ̀ fún mi níbi two three hours marathon call ẹ̀ ṣọtúgbà. All right, darling. Banji. Banji. Eh? Uh, um, ID. Um, Afa. Banji. Hmm? Dúró what is your problem? Kí ló ṣe ẹ́ náà? Ọ̀gá kò yé mi, kí ló ń sọ? Ah, ah, ó ṣe jẹ́ pé tó bá ti rí fídíò girl yìí àbí picture anywhere bóyá lórí TV àbórí fún wàá dẹ̀ lose concentration. Ìwọ ni mo bá sọ̀rọ̀. Eh, eh, kí ló ṣe ẹ́ náà? Ah, ó rí pé gbogbo nǹkan tó ń ṣe é sí o ti gbàgbé everything girl yìí nìkan ló dedicate life ẹ fún besides ó sọ fún mi pé òun lọ síbi iṣẹ́ lẹ́ni that was our discussion as our last night kí ló ṣe ń ṣe níbí báyìí. ayídìn mo mọ̀ pé o like girl yìí o like láti bí báyìí síbẹ̀ yẹn. of course i don't like. but that is your problem bro. really. not my problem okay guy kí okay now wọ́n sọ̀rọ̀ nípa iṣẹ́ ń pé bí àmọ̀ lọ síbi àbí mo lọ síbi iṣẹ́ guy you don't forget say i'm the CEO of my company so kò sẹ́nibọ̀dì tó máa yẹ̀ mí lọ́wọ́ wò mo lè arrange gbogbo nǹkan tí mo ní fẹ́ ṣe mo lè arrange it later and besides ayé ti da ayé internet i can work from the house bro so má fún ẹ ní ibp ọ̀gá tó bá bá kí ni jẹ́ mo ní bẹ́ẹ̀ dáwọ́ ra o. aunty can you listen to yourself ṣé ìwọ náà gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀. you just listen to yourself gbogbo wa la mọ̀ pé ceo company ni ẹ fine but your company needs you. ọmọ ọmọ ní lamba lẹ́nu ṣáà. ọlamba wèrè wo mi ò like bó ṣe ń ṣe yìí náà mi ò like besides sórí ọmọ tó ń sọ̀rọ̀ ẹ̀ she doesn't love you ìwọ ló ń ṣàtàṣe mọ you you are sticking yourself with her kò love her she is not giving you the attention you deserve she is not giving you anything ṣé tó ló celebrity ló ṣe wá gbéra ẹ lé lórí báyẹn because at this point in time mi ò understand it rara. kí ló ṣẹlẹ̀ now. ọmọ problem ti mo ní pẹ̀lú ẹ. o ní problem pẹ̀lú mi. yáà mo ní problem pẹ̀lú ẹ mo dẹ̀ máa sort it out nsìn. now bóyá nítorí pé ọmọ yìí jẹ́ star ni ó jẹ́ kó jẹ́ pé èmi àti ẹ àfẹ́wọ̀n the same lane but guy o máa ní láti fi tiẹ̀ ṣe tiẹ̀ tó bá fẹ́ kí n bú ẹ̀ ṣe understand ṣé wọ́n bí ṣòro mẹ́ja ni guy this is where my heart belongs i beg of you fi tiẹ̀ ṣe tiẹ̀ kí n fi tèmi ṣe tèmi. your heart belongs here fine sori èmi ò dispute gbogbo nǹkan tó sàn if your heart belongs here a heart is supposed to belong to you You ìwọ know more pé it takes two to tango when it comes to relationship and besides tó bá wà ní tó bá tó bá tó bá love girl yìí ìyẹn ò mean pé kó wá di dìdìrìn now because ó ti di dìdìrìn ó ti di dìdìrìn. Aidi Aidi. I talk, talk too, too much. much. Yes, you talk too much. Aidi máa bú ẹ. I talk. Aidi máa máa bú ẹ o. I talk. Ọlọ́run máa bú ẹ. I talk too much. Ah. Ah, máa ṣe. Wàá ṣe ti dáná. wà òkè fún fún mi two million naira. àìmọye àwọn èèyàn tó yẹ pé wọ́n fẹ́ rí mi àwọn tó dẹ̀ ti rí mi náà dẹ̀rẹ̀ wọ́n máa ń fún mi ní two point five three four five upward báyìí máa ń fún mi nìyẹn chief torí ẹ ti fún mi lówó ni mo ṣe fẹ́ gba two million yẹn lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ rí mi ẹ mọ kò easy náà láti jókòó tì mí náà táwọn èèyàn dẹ̀ máa tún rí tẹ́ máa tún ya selfie pẹ̀lú mi tẹ́ máa tún fẹ́ upload ẹ̀ sórí social media ẹ̀ náà kọ́ lè mọ̀ pé rírà wẹ̀ rí ìyanu. <laughs> torí ẹ ti fún mi lówó rí náà ni o ẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹ ṣe pé ẹ máa fún mi no problem ẹ ṣe gan ẹ̀yẹn má wọ́rì ẹ bá ti wọ nàìjíríà ẹ̀yẹn kan pè mí màá yọ sí yín. all right ẹ ṣe yeah bye chief chief fọlá àwọn. ẹ wò lára àwọn fans mi máa ní. níbo làwọn ti ń sọ̀rọ̀ Italy ni máa yẹn wàhálà ẹ̀ pọ̀ bóyá ìwà yẹn ó ní burúkú owó yẹ ó lóun fẹ́ rí mi mo dẹ̀ ní kó fún mi ní two million àmọ́ ìyàtọ̀ ẹ̀ pọ́n máa fẹ́ rí mi bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń sanwó gidi gan but torí pé first time pé ó máa kọ́kọ́ bá mi sọ̀rọ̀ ó kọ́kọ́ send five hundred thousand sínú àkáǹtì mi yẹ ọjọ́ kan náà mo rántí ní weekend ó kàn ní pé kí gba one million kí n fi ṣe weekend táwọn ọjà tí mo fẹ́ gba two million lọ́wọ́ ẹ̀ pé kó kàn rí mi àbí ṣé ó kéré ni. ìyànà hmm? nítorí pé èèyàn kàn fẹ́ rí ẹ lásán láì ṣe pé ó fẹ́ bá tajà àbó fẹ́ bá ẹ̀ǹdọ́sì kankan two million naira. ṣé bẹ́ẹ̀ ṣe máa ń gbà nìyẹn. ẹ wò bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ń gbà èmi nì èmi lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ sódẹrọ kan sọ fún mi sísítà mi ẹ̀ẹ̀kan mọ yìí mi ló dẹ̀ máa ń dùn mí ó máa ń dùn mí pé ilé lẹ́dìí ọtí níyì ẹ mọ yìí mi ẹ mọ àwọn tó mọ̀ mí tàn àwọn tó ẹ pé wọ́n kàn wá èmi àkànṣáré wá kàn ya self ṣẹmọ ìtàn fún mi ni ọlọ́run pé mo kàn lọ síbi kan wọ́n invite mi sí party ṣẹmọ ìtàn fún mi fún thanks for coming ni ẹ̀yin ní ìsìn ẹ máa fẹ́ ṣe pàṣẹ ẹ máa ní kí n wá máa fẹ́ gbọ́ràn sí ilẹ̀ nítorí ẹ̀gbọ́n mi lẹ̀ jẹ́ màá tún bá yín máa dáná wá tún máa rí mi inú yín á máa dùn bọ́ ẹ̀ kí n mọ ìmí ẹ̀ kí n sán fún mi bọ́ kò sí wàhálà màá lò bẹ́ẹ̀ fún yín náà ni. ẹ̀gbọ́n mi lẹ̀ jẹ́ ẹ jẹ́ máa rọra máa rọra kí wọn náà wá ṣe gbèrèga jù wọn ti pé wọn sọ pé àwọn ah, sọ pé ìwọ ni ìwọ ni òkúrò àwọn ọmọ gbèrèga ṣé káwọn ò pé ìwọ kọ àfọ lọhùn ṣé ti gbọ́. ìwọ kọ Ọlọ́run ni Ọlọ́run ní gbé epo òpó yẹn. ẹ wo àmì sista mi ẹ wo sista mi tẹ bá tiẹ̀ rí báàgì ẹ̀ọ́fì kan tí mo rà hmm. kò ju báyìí lọ eight hundred and fifty thousand naira ni mo rà tí bá ti lò bóyá bíi ẹ̀ẹ̀mejì máa gbé fún yín torí mi ń láìkí máa repeat nǹkan jù ṣe understand ẹ̀ẹ́dẹ̀jọ́jú mi rí máa gbé fún yẹn yẹn náà nìyẹn eight hundred fifty sefa àbí eight hundred and <laughs> sefa báwo náírà ìyẹn kéré àìmọye bàtà slippers ní wọ́n pè slippers kólóbó original ni o kò kí n ṣe táwọn yíbo máa ń ṣe tán máa ń ṣe duplicate original one point one million báàgì tí mo ní àìmọye àìmọye gucci bag gbogbo ẹ̀ two million one point five. mo dájẹ́ kó jẹ́ ká sọ̀rọ̀ jàre báàgì lásán tó máa gbé tó máa kọ̀ fi kọjá tó dẹ̀ máa fi rìn. ọ̀rẹ́ gbàgbé ibi tí bá dé wọ́n máa mọ̀ pọ̀ original ni almost a million naira ló kà ló fi lọ handbag kan ah ìyá no no no no no this is not right this is not right jọ torí ọlọ́run àbúrò mi ah ah kí ló dé tó wọ́n yẹn bá tiẹ̀ wọlé bẹ́ẹ̀ tó wọlé bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ yẹn náà àlejò lówó àlejò lówó kàn dé báyìí sí ní atẹ́gùn ni ọmọ yẹn kíkan burúkú ṣẹlẹ̀ sí wa ló lè fẹ́ lọ at any fucking time owó tèmi ò tiẹ̀ ní fẹ́ lọ. àmì àmọ́ nǹkan tó o bá fi dè mọ́lẹ̀ ń sìn yìí òun ni kókó nǹkan tó bá fi dè mọ́lẹ̀ tó yẹ pé tó bá dọjọ́ ìlọ́ba ìwà tọ́ka sí pé ìgbà tó ń ṣe tó ń bùn tó ń bùn tí wọ́n mú ìwà because ìwọ náà ń dàgbà lọ díẹ̀ díẹ̀ nìyẹn tí ẹ bá dẹ̀ ti ń dàgbà báyẹn wà á lọ díẹ̀ díẹ̀ àwọn tó ń fi wọ́n mílíọ̀nù ẹ̀ ń sìn yìí lórí hundred thousand gan wọn máa ná ni ah. ẹ kí ló fẹ́ tọ́ka sí pé nǹkan tí mo ní lélẹ́yìí o tí mo fowó ṣe nígbà tí mo lówó lọ́wọ́ jọ́tọ́ ọlọ́wà àbúrò mi níbo ni ilé ẹ wà ẹ ẹ àfipọ̀ you don't have anything to show for this you don't have anything not any landed property it is not good. sister me, sister me. you talk too much ah. mo ti sọ fún yín pé àgbà tó lómi nínú kò kí n dún ẹ ẹ kàn mọ òye mi ni ọlọ́run ní jẹ́ kémi lọ kówó pé mo fẹ́ lọ ralẹ̀ ilé lèmi máa rà bẹ́ẹ̀ dẹ̀ rí lè mo ti ń jẹ owó èyí already mo mọ̀mọ́ láti má tí ì san ni mo dẹ̀ mọ̀mọ́ láti má san ni because mo ń fojú ń wálé tí mo fẹ́ rà sínú lẹ́kì or Banana Island mi ò lè fowó ralẹ̀ kò possible ilé lèmi fẹ́ rà mi ì ráyè láti máa ní pé kọ́ lọ́ba mi máa já ẹ̀pẹ̀ síbi kan náà ilé gangan mo fẹ́ rà. ṣùgbọ́n ìtọ́ ta ni ọjọ́ ìfẹ́ tó oúnjẹ tó máa tó wọ àwọn ọ̀gbọ́n tó ń sọ yìí. àgbà tó lómi nínú òkè ń pariwo small boy my skin ni mi alẹ́ ìmọ̀ yìí mi jẹ́ ẹ wọ ẹ bá mi jẹ fún ẹ gbọ́ ná dọ́ọ̀lù ẹ̀yìn àtọkọ ní travel lọ́nà tó fún yín visa ni. ó ti fún wa àyípadà lọ́wọ́ sí ni wọ́n máa ń lọ. ẹ máa rí nínú ń bọ̀ nìyẹn ẹyẹ máa lọ́lá ẹyẹ lọ́lá o kó má ṣe fò kúrò nílé wa ipò tó wà lẹ́ni o oore ọ̀fẹ́ máa lóní ìwà ẹni làwúre ẹni ìwà ẹni látọ́ka ẹni orí Instagram lẹ́nu wọ́n máa mọ̀ pé mo arrive wọ́n mọ̀ pé ìyanu dóyá máa yá lọ. ìgbẹ̀yìn rẹ o. sábà nǹkan olùṣíwọ́ ló máa kọ́ mi pé yángùn ti máa ṣe lélẹ̀. ẹ ẹ ẹ wẹ̀ eléyìí fún ẹ̀ gan-an. Ah. ó yá mú angu shot yẹn yá. wọ́n pẹ́sẹ̀ mi kọ́ fùṣà. rárá mà. lọ́tì ẹ̀wọ̀n everybody ló mọ̀ pé mi ní straight leg wọ́n dẹ̀ lọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ kọ́ tó fi mo fi ń tajà ní ó yá yá yá kó sí. ẹ wò báyìí ẹ wò bí náà. ẹ ṣe bí àwọn nǹkan tó ti yà. ó fáìn gan ni o. ẹ wọ́n wá ṣó fáìn. ó fáìn wá. ṣó fáìn ó fàyìn gan. orí yín ti dàrú eléyìí fàyìn gan ṣé eléyìí fàyìn gan ó kú mọ̀ pé ẹ̀ ń tàn mí ní ẹ̀kúkú láìkì mi tẹ́lẹ̀ ìwọ wá ó fàyìn gan ó yá ó yá mi ẹ kó ṣì dànù. ẹ má dùn ah, Jennifer kú Jennifer gbé because òun gangan ni mò ń tájẹ̀ tí òun tí mò ń lé gangan nìyẹn òun gbọ́ mọ̀ pé ọmọ kan wà tó utter like fire ó ó ti pì tòun nìyẹn. ìyá tó fourteen. Ah, ó lè ṣe ó ti yaya fourteen sí nsìn jọjú ó yàtọ̀ ẹ̀sẹ̀ ti dábẹ̀ ọmọ kan ní ìsinyìí. ẹ ṣe ń dẹrẹ mọ. ẹ kó rí ibú lọ máa catwalk nsìn ṣe understand bí mo ṣe ń kà èèyàn máa nu tí mò ń catwalk ṣe understand má dẹ̀ kó ń wà obvious pé mò ń catwalk o kọ́ rajà kó kó mọ bóyá máa staple camera yẹn ó yá. ẹ rọra màkẹ́ má ṣubú. ẹ kó ṣe ẹjẹ ń ṣubú tó bá kàn yín bẹ́ẹ̀. ẹni ayé yẹ lẹ́ni o àsìkò ẹni lẹ́ni o ìgbà tí ẹni lẹ́ni o time tí ẹni lẹ́ni o ló gba ẹ dáadáa ó bá má fi kún má fi kún ìgbéraga tá ló mọ̀ ọ́ àkìtàn tí yóò bá gbẹ̀gbìn ẹ̀dàkùn wọn kìkún bọ̀rọ̀ ìgbéraga ní ìgbéni wà lọ ìgbéraga ní mú ní parun. ẹni tó yẹ ká ṣe jẹ́ kí ó bá between us mi ò ṣe mú mi ò lọ́ọ̀bẹ mọ́ mi ò má bá ti tiẹ̀ lọ disturb mi ó dòwò nìkan ẹ jẹ́ ayé mi nà. ilẹ̀ ń yọ ẹni ayé kó lè ṣe báyìí fún mi now kó lè ṣe báyìí fún mi kí lè ṣe kí ni mo ṣe tó fi sọ pé it's over jọ̀nà kí lè ṣe. ọ̀gá gbẹ̀nu tànù jàre kò yé bẹ̀mí lẹ́bẹ̀ òfò yé bẹ̀mí lẹ́bẹ̀ òṣì wo mọ̀ mí dáadáa náà wo mi wo kó tún mi wò èmi lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ máìdí ó dẹ̀ mọ́ o pé I am one of the top A-list in the industry not only in the industry but Nigeria as a whole kò jọ nítorí ọlọ́mọ ní mi lára má bá ti tiẹ̀ lọ mi ò ṣe mọ́ yé àti fẹ́mi á tọ̀ fúnra mi. o mọ̀ pé o mọ̀ pé kò sí nǹkan tó kàn mí pẹ̀lú iṣẹ́ yìí. whatever. you you you know. okùnkùn uh, mẹ́kún sùn dáadáa. I'm, I'm in love with you because I'm in love with you. Kò ṣe nítorí pé o jẹ́ star. That has never been a priority to me in any way. Kùjọ́ nítorí ọlọ́. You know I can't survive without you. You know that. Whoa, whoa, whoa. You can't live without me then to hell with you. Kò sí nǹkan tó kọ́ mi wò ó lórí. Wò ó mú ẹ̀kọ́ kú ni. Wọ́n ní mi ò ṣe mọ́ máa bá ti tiẹ̀ lọ. Fi sílẹ̀. Ẹ Alfa Jare Abib, báwo ni ṣé wọ́n wà òkè ní tiẹ̀? Jókòó àmọ́ mi, ó yá dìde díje díje ah, jáde mi mọ̀ nǹkan tó ń jẹ tó wúwo báyìí gbà lọ́wọ́ mi. Babes, babes, babes, babes, babes, kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà? Kí ni kọ̀ọ̀kan ṣẹlẹ̀? Wọ́n máa lọ, wọ́n máa lọ mi ò fẹ́ wàhálà fẹ́mi mi o ìyanu ìkàbè ìwọ̀n àná ṣé torí gbogbo tó wà lórí ẹ̀ ló ṣe ní ìgbì máa lọ òṣìṣẹ́ ìgbì lọ kí n padà wá. mo kó ṣìdànù ìjàre mo ní pé kó wọ́n máa lọ máa wọ̀rí máa pè é ìyẹn tó bá bọ́sì fún mi láti pè é máa pè àwọn kọ́ yìí lẹ́ta. you know I can't live without you ẹjọ́ náà. mo kó ṣìdànù ìjàre tẹ̀sán tó kú ìyẹn tẹ́ odò odò ìdíjẹ́rì gbogbo lọ́dún sí kọ́nà náà. èwo ni kọ́nà òṣì tó fẹ́ lọ dúró sí ṣó fẹ́ gbọ́ torí kò ti rìn jìjì báyìí o dance tó rẹ̀ ní ọ̀nà mọ̀ ṣe lọ́ọ̀bẹ tí mi ò ṣe fẹ́ fẹ́ mi ò lè máa mọ́kàn tó mo máa tẹ̀sí tẹ̀lé mi. o ní dance mọ o ní jo o ní dance mọ you use your brain use your brain tó bá mi tó obìnrin mi use your brain. mo nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ ni mo. Habib, báwo ṣe wà ó? báà lẹ́bi tẹ̀. àbí kí ló ń ṣe wọ̀ ọ́nú mú ẹni ẹ sì wọ́n àti tọ́nà àbótútù mú ẹni lóye ń láìkẹ́ kí ló ń ṣe kí ló máa jẹ. sorry who is that guy tó ṣe bọ́tàǹsìn like tó ń kúnlẹ̀ tó ń dìde tẹ́ ń lọ́mọra yín ta ló ń. Habib you talk too much fìyẹn sílẹ̀ yẹn ti lọ nìyẹn bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ èmi ló bá ní business báwo ni ṣo ti jẹun kí ló fẹ́ jẹ kí ní kọ́ pípẹ́ fún mi. má béèrè nǹkan tí mo fẹ́ jẹ like ta lẹ́ni yẹn náà ta lẹni yẹn ta irú àlejò òní ẹ tí ò lè dúró ní living room ẹ tó fi wá sí bedroom ẹ. wò wàhálà ẹ pọ̀ o wàhálà ẹ pọ̀ kí ló ṣe ganan kí ló ṣẹlẹ̀ gangan àwọn àdèmàdè ọmọ afọ ọmọ alalẹ fún mi nílé mi ṣé olùbalẹ fún mi ni ẹ wọ ló balẹ̀ fún mi wọ ẹ má yà mí wèrè o ẹ má jẹ́ kí n ya wèrè ẹ má yà mí rẹ sí yà mí wèrè kí ló ṣẹlẹ̀ gan pápá náà ẹ kàn dórun mú mi dandan ni kéèyàn lọkọ ní mi tẹ̀ lọ́kọ̀ mọ̀ fún ẹni mi ah kí ló ah. <laughs> nǹkan tí mo ń sọ yìí mi ṣọ́ọ̀pù ó tó nǹkan tó mọ̀ mọ́ pariwo báyìí. jẹ́ n pariwo mo kàn bèrè pé ta lọkùnrin tó wà nínú bedroom ẹ like irú àlejò wo ló wà nínú bedroom ẹ tó ń kúnlẹ̀ fún ẹ. kájúdì fọ̀gánáìzà ni torí pé ojú ẹ fọ òrí pọ́kùnrin bíi ti tiẹ̀ ni àbí kí ni problem ẹ ah, ẹ kò fẹ́ pa mí wo wo kò jẹ́ ọmọ lọ́lé stop kí n pariwo báyìí náà wọn wọn kì í fẹ́ fún bó ṣe fẹ́ fẹ́ kò fẹ́ pa mí ni kí ló ṣẹlẹ̀ gangan ah, ah ah ah stand up a máa sọ̀rọ̀ létà tó bá yín tó bá ṣì ní mí wọ́n náà má máa lọ. Eh, torí ọmọ ayé ayé ń gbé pọ́n tó bá ti ta ayé mọ́lẹ̀ lódò òdì kíákíá ilẹ̀ ló ń bọ̀ ó àsìkò ẹ̀ ní rẹ̀. ṣì kó kúrò lọ́nà ah kúrò lọ́nà ṣó fẹ́ gbé mi ṣubú ni. wọ́n lo fi bíbá ẹlẹ́fun wọ́n má sọ fún pé kí n má bínú mọ́ ọmọ ọgbọ́n nǹkan tí mo kórìíra nìyẹn nǹkan tí mi ò like mi lè má sọ fẹ́ several times pé má má sọ fún mi pé má bínú ẹ má bínú mọ́ ọmọ ọgbọ́n mo hate language yẹn. mi ì mọ̀ ń pọ́n dúró dè mí ṣùgbọ́n pójú mi fọ́. Eh, ìyá mi kí lẹ́yìn bá wá ti ń jàre. èmi ni àwa lè fẹ́ bá a ṣiṣẹ́. o oh, ẹ̀yin ni eh, no problem executive producer yín ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ sọ fún wọn pé mo ti gbọ́n pé kò sí wàhálà ah, because àwọn náà dẹ̀ mọ̀ pé two hundred thousand naira kò kí n ṣe owó mi rárá fún five sin but mo ti gbọ́ màá màá ṣe bẹ́ẹ̀ wọ gbowó yẹn lọ́wọ́. thank you very much. yeah you're welcome then ẹ bá mi bá pm yín sọ̀rọ̀ ó máa dákẹjọ ṣe meeting kí tó wá síbẹ̀ mi ò fẹ́ wà lámì nìyẹn kí pm kan disrespect mi o mi ò lè bá yín lo one day o. ok ẹ wò mi ò ní a whole day fún yín o. I have just few hours for that five sins because I have a lot to do that very day. Okay. Mm -hmm. okay thank you very much, Eshika. Mm, it's okay. Àǹtí, ẹ̀yin náà mo ń dúró de pé kí ni kí n fi ṣe wọ́n lálejò bóyá kí n dáná fún wọn ni àbí kí n fún wọn sọ̀rọ̀. Ah! No, no, no, no, no. Wèrè lílé ìṣá, ó gbádùn o, jọ sọ fún mi, ṣé bíbẹ̀ jẹ́ fast food ni? Èèyàn wá gbowó owó tí what what kí n tún so oúnjẹ fún wọn kúkú lọ pa àwọn kẹ́tìrà kọ́ wá kú wá dáná fún wọn torí pé ṣì ń bọ̀. no no no no no mo wà mo tẹ̀ wá ṣe gan-an. ẹ máa wo ti ń jàre má bínú ẹ. ẹ tẹ́kẹ̀ ọ́ olùsì gbé wọlé ìyàbọ̀ tó fẹ́ wá gbélé mi lórí ni. èmi ló wà táyé yẹ dákun máa rántí ọ̀la ẹ̀ torí ọmọ ayé ayé ń gbé pọ̀ tó bá ti ta ayé mọ́lẹ̀ lódòdì kíákíá ilẹ̀ ló ń bọ̀ o. ẹ pí kókó tẹ sọ pé mo stupid kó sọ pé kí n out kó sọ pé mi wọ́ tẹ pí kọ́ yìí. pàǹtí má sọ fún mi pé nítorí ìyanu ló ṣe fẹ́ yọ mi lójú. ìyanu ni mo ti ń pè látẹ̀kọ́ kò fẹ́ bí ikọ̀ mi mọ kó tó sọmọ yìí náà ṣe bá dẹ̀ bí ikọ̀ náà tó bá dẹ̀ bí ikọ̀ yìí tó tẹ̀sán pé kí n get out at least màá mọ̀ kó tẹ̀ bí ikẹ̀ kí tẹ̀ mọ̀ kó tẹ̀ wà alright that's just my problem now kí tẹ̀ mọ̀ kó wà okay kó bí ikọ̀ ọlọ́run níbo lójú ẹ wà Bánjí Bánjí so ìtorí obìnrin ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí Bánjí for crying out loud èmi ló ni mo fẹ́ sọ fún yín pé gẹ́ òyì ò lọ́ọ̀vẹ́ ẹ mélòó ọmọ yìí ò lọ́ọ̀vẹ́ kò ṣóòkẹ́ẹ̀sì ẹ Bánjí ṣọmọ tó jẹ́ pé tó bá béèrè nǹkan ẹyọ kan mẹ́wàá ló máa gbélé lọ́wọ́ àbí kò ń ṣọmọ tó lọ sílé ẹ̀ tó lé ẹ jáde bí ajá nítorí pé ọkùnrin mi wà lọ́dọ̀ ẹ̀ tó ń wà tẹ̀sọ́kùnrin mi ló wá ń ṣe báyìí Bánjí Bánjí ṣé kò ń ṣe pé wọ́n ti gbá nǹkan mú ẹ lórí báyìí torí ò kì í ṣe báyìí tẹ́lẹ̀ Bánjí tó bá jẹ́ pé mọ́mí ẹ ló bí ẹ o tí wọ́n dẹ̀ da ẹ̀jẹ̀ lé ẹ lórí pẹ̀lú nǹkan tó fèsì lọ́dọ̀ ọmọ tó pe rẹ̀ ní actress àbí ìyanu àbí òṣì àbí kí lorúkọ yẹn mi ò expect pé ó yẹ kó pe nọ́mbà ẹ̀ mọ́ láyé mo dẹ̀ wá rí ẹ báyìí òun pe nọ́mbà gẹ́ọ̀ yìí tó tún fẹ́ máa yọ mi lójú Bánjí you are a bastard. because ẹni tó bá jọ mu àlè nìkan ló máa ma wà bí ọ̀tẹ̀ bó ṣe ń wà yìí. ẹ fi mi lẹ fi mi lẹ is he your bastard ṣe bẹ́ẹ̀ mi ni. is he my bastard kò yé mi mọ́ o because èmi ò rí eléyìí mọ́ bí ìfẹ́ èmi ti ń rí bí foolishness because this is not love any longer because o ti love girl yìí o ti love yìí o ti love ẹ̀ so di ó dẹ̀ ti ń affect brain ẹ ó ti ń affect ẹ̀ ń bíṣẹ́ morally ó ti ń affect ẹ̀ psychologically ó ti ń affect ẹ̀ ṣé fẹ́ wá nìyẹn. fi wo torí tó bá lè help situation kó fi mí lẹ̀ tẹ fún mi jọ fún mi fóònù ẹ̀bí anẹ́tọ̀kù rí pé ó máa pick call lẹ́jọ́ ó lè pick number náà ó má ló ṣe báyìí. kí ló dé tó ṣe ń wà báyìí sọ fún mi ṣé ìfẹ́ la máa pe léyìí ni àbí orí burúkú because kò tiẹ̀ yé mi. Eh, ọ̀tọ̀ làwọn tó lànà o ọ̀tọ̀ làwọn tó lè ní o ọ̀tọ̀ làwọn tó máa lọ la. hello bí àmọ́ ń gbọ́ mo ní pé mi ò ní pẹ́ mo ń pìpẹ́ ni mi ní pẹ́ máa bọ̀ ó máa tó rí mi very soon ẹ̀ẹ́ tí ó bá kí n ṣe nǹkan tó fẹ́ sọ nìyẹn kí ló wá fẹ́ sọ Mercy èwo ń bẹ̀ Mercy àyégbè bọ́n mo rò pé ó ní díọ́lá ni mo bá níṣẹ́ náà ẹ no problem no problem má ọ̀rì wá rí mi very soon ok ó dàbọ̀. Ah. ẹ̀sìn ayé gbé fashionista dẹ̀ ni bèbí yẹn. mi ní fẹ́ kó sọ pé mi ò mi ò mi ò wọṣọ dáadáa àwọn aṣọ ìdẹ́rẹ̀ aṣọ tuntun ni wọ́n wọ́n jẹ́ pé mo ti lò wọ́n nínú bíi múvì méjì ni wọ́n tún ṣe designer bẹ́ẹ̀ yẹn náà I have to shop I need to shop. Hmm? báàgì mélòó ni ká kó dání. wo máa pé four kankan o. Ah, ma boy e ma need bags ní location. mo da pé gbọ́ngàn tí mò ń sọ ni mo ní pé four nine ẹ wo kò tẹ̀ sí wàhálà empty gbogbo box tá a bá ti ń lọ lọ́nà shopping fún bàtà bag àtàwọn aṣọ tí mo fẹ́ lò fún iṣẹ́ yẹn gangan that particular iṣẹ́ gbọ́dọ̀ ọjà tuntun ni. ask me again. yóò ìgbà tí ẹ ní lè ní yóò time tí ẹ fọ́ ni kí n dìde kí n wá bà táwọn mi ò wá ètò òun ṣe lè dìde kó wá bá mi kárọ̀ lines. àǹtí mẹ́sì ẹjọ́ máa ṣẹlẹ̀ wá ká ṣe lines mọ́. no no no no no no no you can't expect my boss to follow you down there kò lè work bí akẹ́ dúró sáàrin kẹ́dẹ̀ explain fáwọn méjì kan máa gbọ́ ah, take it easy there no problem we can go. Can we do the lines? Piano. Jẹ́ ká lines. Please, you don't call my name. Ah. Yeah. Mi ò mọ̀ now, do I know you? Lines director. Yes, ma'am. Jẹ́ ká ṣe lines. Okay, ma'am. All right, lines. Shoot. Okay, ma'am. The lines is from you, ma'am. So, mama ní tí you bá ti mọ́, kí onígbàgbé gbá ẹ̀ kó pàtẹ. But me kò mí nà. Sista mi kí ni kò mean a lot. Ah ah, it won't tiẹ̀. Star actress for that matter wọ́n nídìí pm wọ́n ń wá makeup artist kiri. ìwọ ló wá rìn kákàkiri tó bá wọn lọ́n wa ẹ jọ ẹ sọ fún mi ṣé kó lè sọ pé ó nice lójú ara ẹ̀ nàbí pé kí ni no no no no ìyẹn ò make kò make sense now ok nǹkan tó ṣe ti wá bí mi inú jù ni wípé wọ́n ní kámi àti ẹ̀ka online ó wá lọ tàdí mẹ́yìn ó expect a homie like a homie kí wọ́n bá kájọ ṣe lines papọ̀ no it is not done that way kò lè kò lè work. bóyá ni ìwọ náà ló sọ fún mi lẹ́ẹ̀kan pé at the end of the day ibi tó jókòó sí lọ́mọ yìí ti wá bá ẹ tẹ́jọ ṣe lines ni. kò ní choice báyìí pé òun pé kẹ má jọ ṣe lines ni kò ní wá bá ẹ nà án. kò ní choice. ẹ ìwọ ló máa ní láti ní sùúrù ó ti burú jù. bẹ́ẹ̀ bá kú lé ńkọ́. abìnrin òṣì lẹ́sẹ̀ níbo lẹ kó ṣì lọ ẹ má sọ fún mi pé ẹ̀ṣẹ̀ ń dé látàárọ̀ ni o. rárá màá ti dé ti pẹ́ màá ìtọ́láwà. ìtàlẹ̀wà ìtàlẹ̀wà ẹ̀yin wèrè ti ń ṣàbòsí mi ẹ ti ń gbé borun mi àbí torí pé mo mú yín lọ location ẹ ti lọ ń pọ close ẹ ti ẹ ti ẹ ti sọ jack shit nípa mi àbí ẹ̀yin àti kẹta yín ẹ má wọrí iṣẹ́ ti gbọ́ ẹ iṣẹ́ ti jẹun. rárá màá ẹ̀yin náà lè sọ pé máa fún wa lówó tá máa lọ fìràn kan. orí yín ti dàrú orí yín ó ti ṣe kí ni ó ti dàrú èmi ni máa fún yín ló máa fi ràn kan lọ́jà ẹ wo ebi ló ń pa mọ́nàmọ́ná kú ebi ló máa pa yín kú ọlọ́run mọ̀ pé ebi ló máa kú wo ìjà ah. ìjà ni mo rí lórí yín yẹn pé mu gàrí kan pàpà kẹsọ pẹ́ ni tó bá bí ìdákẹ́dẹ̀ jí gàrí mi bù. ẹgbẹ́ oṣù kẹ bọ́ta jalè ẹyin wèrè jáde jáde ìwọ wá bí wá bí wá bí wá bí ìwọ ìwọ wá bí. ìyanu bend down hmm, bẹ́yìn sí mi bend hmm, down báyìí ṣẹ́ni pé ló ṣì nìyẹn kó ṣì kó bọ́ta ló ṣì alárakà onírànà ìyanu ìyanu Ah bá ń yẹ kó máa ṣọ́ra o kí ló dé tó burú tó báyìí kí ló ṣe é. ó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dín kan mi tẹ́lẹ̀ bá ṣe wá hàn eléyà ṣe wá hàn ó jẹ́ ní sùúrù kò ní sùúrù gbogbo nǹkan tó bá ń ju ẹ lọ́wọ́ báyìí kó fi jólẹ̀ kí ló dé tó báyìí. kí ni ìwọ gọgọ ló ní problem ó dé báwọn ọmọlọmọ sọ bí ẹni wípé wọn kì í ṣèyàn ẹ ọ̀nà lójú o ẹrú ni bàbá. bá kẹnu sí wọn wọn ara wọn ti jù bẹ́ẹ̀ lọ bólówó bá kẹnu sí o ó kọ́ ọ̀jọ̀gbọ́n o ẹni tí ó jẹ nǹkan bó bá kẹnu sí wàhálà. o tún ti yára ewúrẹ́ nǹkan kó fara ẹ balẹ̀ èmi lọ lẹ́nu kó tó di pé mi lọ àmú tó bá bẹ̀ fún mi. wọ́n lọ lẹ́nu ìgbà tí nǹkan bá pẹ́ jù sí o lè bẹ̀rẹ̀ sí mú mi bú. sísá mi kí ló wá le tó yẹn ṣe fẹ́ kàn ọmọ àwọn nobody yẹ fẹ́ kọ́ dáa ní èmi àti yín rú. ọ̀hún ìṣọmọ nobody wọ́n ní somebody wọ́n ní somebody ilé sísá ni ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi náà. ọmọ yẹn wọ ọkọ onílẹ̀ fẹ́. let me make you go inside go asa. bòkìlì tẹ̀yìn sọ fún wọn pé torí ọ̀la àlejò láṣọ wà ń tà yá kò bí fa wàhálà tí ì dìbò. ẹ rà mọ́ ẹ rà mọ́ ó dàbọ̀ mọ́ ẹ ṣe jàre ṣe ti gbọ́ àdà fún yín àmín ẹ ní ṣerú ẹgbẹ́ yín kú àmín o èpè oníjà yín o ṣe ẹni bẹ́ẹ̀ ṣe wà ẹ máa ga ẹ máa ga ẹ máa ga ju àwọn tó wà wájú yín lọ àmín o. irú àdúrà wo nìyẹn ẹ̀dẹ̀ ṣe máa ga ẹ máa ga ẹ̀mí ṣẹ́mi lẹ̀ ń bá wí ni ẹ̀ tẹ̀mí wà níwájú ọ̀tún wá ti wá padà sẹ́yìn ni. ẹ ṣe oríire jàre ẹ ṣe oríire. ní pé kẹ ṣe pè bọ́ ẹ tún náwó síwájú sẹ́yìn ni ó dàbọ̀ o. kí ló tẹ ẹ fẹ́ kí mi kú ṣé fẹ́ kí mi kú nẹ̀dẹ̀ lọ́lẹ́ lọ kí ìyá yín ó lọ sí ṣé tọ́lá ti ń gbàdúrà fún náà ti ń ṣe àmì àmì àmì àná ẹ̀ lè di sẹ̀lẹ́bù ẹ̀ lè di star tẹ́ bá rí star ojú òfurufú lẹ ti gbére ẹ̀ lè di star kankan ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ń ṣe yìí kò lè di star rárá rárá àgàgà ìwọ ìwọ ẹ lè di sẹ̀lẹ́ẹ̀bù ẹ̀yin olóṣì jáde jáde lọ kí ìyá yín lẹ. torí ọmọ ayé ayé ń gbé pọ́n. tó bá ti ta ayé mọ́lẹ̀ lódò so rude to me over the phone ilẹ̀ ọlọ́run ló fẹ́ ṣiṣẹ́ mo lè nílé bọ́ bá mi ṣe just five cents she was so rude pé ẹ eh, two fifty thousand ló ń fẹ́ gbà tí màá dẹ̀ ti lè san that's it. wọ́n ah, bá tẹ̀ máa gba two fifty thousand there's a way you will say it àdẹ̀jọ sọ. So mo wá wò pé kí ló ti wà gẹ́ ọ̀yẹ́ rí báyìí. ṣebí wọ ọ̀rẹ́ mi star ni ẹ and you are not just a star you are a superstar a-list ni ẹ now o oh, ever treat me bí ọkàn mi rí in fact o oh, wà sí mi rí bíi pé star ni ẹ kò sí location tí mo lọ o mọ̀ pé location láti gbọ́ gbogbo gist mi ò gbọ́rọ̀ ẹ̀ rí pé ah nǹkan ìwà burúkú kan wà lọ́wọ́ ẹ àbí so mo ní what's wrong with this girl kò tẹ̀ jẹ́jẹ́ na what's wrong with her. you see that thing she is just like that uh -huh. i'm telling you èmi gan gbà tí mo bá pàdé lórí set if you see the way she was doing ẹ o kìnnì kan kìnnì kan o girl yẹn rude sugar i'm telling you mo rárá dúró ara mi jẹ́jẹ́ pé wọ́ọ́ jẹ́ n ṣàrara fi eléyìí sẹ́gbẹ̀ẹ́ ara rẹ̀ kó má yẹ̀yẹ́ mi. ó bẹ̀tà ṣoṣo yìí nǹkan tó ń dùn mí sí ni pé àwọn company tó fẹ́ power project mo fẹ́ ṣe wọ́n insist pé àfi kó jọ̀hún otherwise wọn ò ní kó fún mi ẹ kí ni mo fẹ́ ṣe báyìí. that is normal industry ni wọ́n Eh? then you don't have a choice. I don't. since that táwọn complex sọ pé òun ló máa lò because face ẹ̀ gangan ni wọ́n need ó dẹ̀ mọ̀ wípé àsìkò ẹ̀ ni hmm. it is that time she have to make use of it àsìkò tiẹ̀ náà ń bọ̀. o lagbaro long. a someone sanwó yẹn i cannot imagine paying somebody my money on top of that she ṣe receive insults. ó ń dùn yàn náà. o ní ni wàá gbà bẹ́ẹ̀ ni. èyí ó máa ga o ọlọ́run ṣàṣàánú èmi ah hey má worry it's just time má worry. anyway báwo dẹ̀ ni program church tí mo sọ fún ẹ pa máa lọ later in the day. ìyá jésù. ah àbí o mi ah, lẹ́yìn ọlọ́run ọlọ́run tó ní. after god is called. Ah, o mọ̀ pé gbogbo iṣẹ́ tá à ń ṣe iná iṣẹ́ ayé ni hmm. èèyàn láti fi ọlọ́run síwájú everything tí wọ́n máa ṣe báyìí èèyàn máa put it before god pé gba ìwọ ọlọ́run mo ti tó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí o mo ti fẹ́ lọ ṣiṣẹ́ kan o wá ṣàtọ́nà mi o wá ṣolùmọ̀nà mi o mọ̀ ah, ọlọ́run lálẹ́ ló lè ṣe ọlọ́run ni number one every other thing follows. after God. ṣó máa lọ. ẹni ayé jẹ́ lẹ́yìn o àsìkò ẹni lẹ́yìn o ìgbà tí ẹni lẹ́yìn o time tí ẹni lẹ́yìn. everybody wá ti wá kí pẹ̀lú láìsí wa ṣàlẹ̀ rò ẹ lè pa action mo ti ready. okay. action kò sẹ́ni tó lè gba kàtà lọ́wọ́ àkìtì kò sẹ́ni oh my god oh my god kí ni gbogbo rọ́bìṣì ń sìn kí ni gbogbo òṣì ń sìn yìí ẹ ẹ sọ fún mi náà ẹ ẹ sọ fún mi pé màmá àwọn òrìṣà máa fi jọ ọkọ bá máa fi join mi kí ni gbogbo rọ́bìṣì this is trash this is rubbish ẹ jẹ mọ ẹ mọ pé mi lọ́wọ́ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ mọ pé mo ti àárọ̀ mo ti pẹ́ gidi gan ẹ ẹ lè máa múnà ẹ lè ká máa jọ àwọn ọmọ mi. oh sorry last bit yẹn ni mo gbàgbé. kí ló mi by last bit? ó dẹ̀ serious lórí nǹkan tá à ń sọ fún ẹ náà wọ́n ló jẹ́ kí n fẹ́ máa gbọ́n tí ó yẹ kí n gbọ́ nísìn now listen to me akígbà kàtà lọ́wọ́ akitì akígbà lè bá bọmọ lọ́wọ́ ọmọ yes of course shall we action. akígbà kàtà lọ́wọ́ akitì what is all this trash this is rubbish mi ò ṣe mọ́ ẹ ìfẹ́ fún mi ní fọ̀nà wẹ̀ please tell me please. No, no ṣé yẹn ni mo ní kó fún mi ni ta ló lọ́wọ́ tí mo máa fi transfer lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ fún mi. ìyanu ìyanu ìyanu ìyanu just just listen. olùsí ni mo dẹ̀ ẹ pa account number yẹn I don't have I don't have time for all this trash shit. account number mi eh. ìyẹn kọ́ ló máa solve problem tó wà nílẹ̀ yìí now listen listen listen jọ nítorí títọ́ lọ́hùn mo fi ọlọ́run ọba bẹ̀ ó ti yé fún ní last chance. please i'm sorry. má jẹ́ kí inú bí mi o má jẹ́ kí inú bí mi o. hector no problem ẹ bẹ̀ mí rí. She understand first time tẹ́ máa bẹ̀ mí so mo fún any last chance know what you want to do gather yourself read your script báyọ̀ kọ́ repeat i don't have time for all this rubbish i still have a lot of work to do mo níṣẹ́ tí mo fẹ́ ṣe now mo níṣẹ́ tí mo fẹ́ ṣe have my phone for me it is okay it is director i don't like it don't insult me in front of my junior colleague. i'm sorry i'm sorry now listen to me please so ti o ti ri bó ti fẹ́ jẹ́ kí n máa gbọ́ nǹkan tí o kì í máa gbọ́ báyìí director ni mi o so yẹ now a kì í gbàkàtà just calm down na what's your problem ah, ẹyin cut cut cut. kí ló fẹ́ kún báyìí nísìnyí tí ìyanu bá tún vibrate mọ́ wa lọ́wọ́ nísìnyí another problem ni now ẹni tó ní pé ká pè síṣẹ́ kí ni mo fẹ́ explain fẹ́ ni ṣé wọ́n máa sọ pé ṣé máa sọ pé àsanwó fún ni àbí kí ni mo fẹ́ yí fẹ́ni tó ní pé ká pè ó dẹ̀ ó yí ẹ bí sẹ́yìn ṣe ń lọ ó yí ẹ o kí ló tó fẹ́ dójú tì mí now akígbàkàtà lọ́wọ́ akitì. this is serious ṣé ọmọ ìyanu ilé kan ni kí ló dé you need to be on that set kó lè mú bí girl yìí ṣe frustrate gbogbo effort mi in fact i regret ever inviting her to that set tó máa ṣe àwọn tó kówó sílẹ̀ fún mi tó ń àfi kó jẹ́ òun ah lẹ́yìn tí mo pè wá kó wá jẹ́ ó lè fẹ́ máa mú mi lọ́wọ́ dání nínú forty five cents ta ní just come and do five cents tó bá rí bí gẹ́ẹ̀ ṣe frustrate gbogbo effort mi ẹjọ́ ẹ̀dẹ̀kọ̀ ṣe báwọn complain tó kówó lẹ̀ tán ní àfi dandan kó jó òun kò sí nǹkan tí mo ṣe tí má ṣe báyìí eh, it's not like that eh, bẹ́ẹ̀ kan lọ ṣe ṣe bẹ́ẹ̀ kan ah. tó bá ti fẹ́ correct mi mi mo gbà gbogbo nǹkan tí mo ṣe pátápátá ni ò dáa at some point ayé tọ̀gbọ́n láti dá sí pé ìyanu come on jẹ́ kí ṣe títí ẹ jẹ́ kí bèbí náà ṣe títí ẹ ah, ah. mo dẹ̀ wá wò títí pé kí ni mistake tí mo ṣe ṣé mo á di gbẹ̀wò dání fún girl yìí ni I'm only respecting her because I met her in this industry. She is my senior colleague. Taba ká tún ṣàkó lè ju mí lọ náà. Tèmi àti ẹ̀ definitely mo ṣọ́ pé màá So what is all this? no no no ẹni mélòó mo fẹ́ máa lọ ṣàlàyé fún pé actress kan ló frustrate mi tí fíìmù bá jáde pé actress kan ló frustrate ẹni mélòó mo fẹ́ lọ ṣàlàyé fún. it's it's normal normal thing ni o ò ní ìdìbò nǹkan tó ń you see she is like that everybody everybody mọ̀ pé character nìyẹn. nígbà tó tiẹ̀ yá mi ò tiẹ̀ lines kọ́kọ́ ò dúró sórí mi mọ́ because orí bíbí ti frustrate effort mi èmi tẹ́ pé mo fẹ́ ṣiṣẹ́ mo ti prepare ara mi gbogbo lines mi pátápátá ni mo ti rehearse mo ti mú everything this girl kò jẹ́ kí anything yọ nígbà tá a dé location tán ah man she's something else. see you just don't need to worry about that you don't need to worry about that wo everybody ló máa ń sọ̀rọ̀ location that you are good o interpret role you are perfect but girl if you're lára ẹ ó mọ̀ pé mo act jòun lọ ni torí ẹ ló fi ń frustrate life ẹ uh-uh. wo o bo. Oh, jẹ́ kí yẹ wí ẹ̀ down ara àwọn normal things to máa go through the industry nìyẹn so get Bo, ọ̀rẹ́ you don't have to relent because winners never quit ń dùn mí ni pé bébì yẹn ò jẹ́ kí n ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe láti fi láti fi ṣó ara mi fún gbogbo ayé ẹni mélòó mo fẹ́ lọ máa explain fún létà tí múvi bá jáde pé iye actress kan ló frustrate mi tí mo fi lè act dáadáa. àdúrà làwọn máa gbà wípé kí ọlọ́run fi àlùbáríkà sí iṣẹ́ tó ṣe. àmín come stay on her lane i mean disturb her now iṣẹ́ tó máa ṣe kọ́ ni mo máa ṣe ó ti ń ṣiṣẹ́ jù mí lọ i'm just coming up. Oh, that is industry for you my. ọ̀la àwọn tó lè ní o ọ̀tọ̀ làwọn tó máa lọ la o. Mr. Abdullahi ọmọ irọ́ ẹ wò mo ti gbọ́ gbogbo tẹ̀ ń sọ so now ẹ calm down kí ló máa ń gbogbo conversation wa yìí. <laughs> ti dé pẹ̀lú rọ no problem hundred thousand naira yẹn send ẹ̀ kó tó dé láti Amẹ́ríkà ẹ̀ send ẹ̀ tó bá ti send ẹ̀ wọ́n má wọrí kàn gbá mi láago màá rí ẹ̀ ok mama expect a lot ẹ̀ bá mi kí lukú alright make sure kó pè mí lálẹ́ ọ̀sán a lè ṣe FaceTime ok Bye yeah, bye ìwà ẹni látọ́ka ẹni ìwà ẹni káàkiri. hello Daniel oh, báwo ni ṣe wà òkè o ò serious o wọ́n má dá lórí ibú pm yẹn lóhùn jàre owó òṣì ló fi ń lọ mí náà three hundred thousand naira ìhó mi fún lead row ìwọ náà rí pé wèrè ni wo jọ alpha báwo la word ṣé mi náà ni mo ṣì máa gbà mo jẹ́ ẹ̀rí ẹ ò jẹ́jú mi rí torí tó bá tẹ̀ ẹ́ mo ti ṣe gbogbo shopping aṣọ tí máa wọ̀ ah, ah, red carpet lásán another dress ni tí máa fi gba award lásán another dress wọ́n gbọ́dọ̀ mọ ah, èmi ni màá gba fashionista yẹn mẹ́sì yẹn ò tún lè gbà mọ́ mi lọ́wọ́ kò possible èmi ni màá gbà ní yíyẹ yìí máa wọrí mo láka nọ́mbà ẹ lọ́wọ́ màá send ẹ sí ẹ then ti bí náà màá tún ìsẹ́ndì yẹn létà mi ò gbàgbé ẹ all right kó take care my dear. Okay. Yeah, bye. okay then. Da. Báwọn kò tẹ fóònù mi kojú gbogbo nọ́mbà. Ló gba ẹ dáadáa, ó bá má fi kún, má fi kún, má fi gbéraga kún, ìgbéraga. Ẹ lọ ní change mi tó wà lọ́wọ́. Ẹyẹ máa five thousand naira. ẹni pé kí n fún máa tó bá ń gbé lv wallet ẹ ní fifty thousand naira. okay mú four thousand nínú owó ọwọ́ ẹ̀ fira recharge card fún mi kílẹ̀ tó ṣù down down down down down down báwọn ẹ̀ kò máa rèdí kiri ẹgbẹ̀gbẹ̀ street. ẹ gbà mí so láàrin six days n ti ná two million naira ah wow ìdẹ́nu láti change wardrobe mi ta ni mo fẹ́ pè o. <coughs> okay no problem um, thank you so much for everything really appreciate Bashir Okono. I should thank you. You know you're my star, right? <laughs> That's my star, love. and <laughs> basically, uh, I must confess, you mean everything to me. If I mo tí mo ní sí ẹ kò ṣe ìfẹ́ Thank you for showing up this morning. Ṣòro is easy fẹ́ Baby, I can't do without you. Yeah, I love you so much, baby. But o kàn believe me I do believe you. Mm-hmm, thank you. But help kan to mo fẹ́ kó ṣe fún mi anytime tí bá ti ń bínú, ìwọ kàn pa mí tì. Tára mi bá ti calm, then I will come for you, baby. Jọ̀ọ́. <laughs> It's okay. I mean, kí she. You know, I mean, she be one ni mò ń wò <laughs> You know, most of the time, tí bá ti fẹ́ rí ẹ, mo lè bẹ̀ máa tan TV lọ máa wo film ẹ àbí kí n tan wo phone kí n go through social media page ẹ I mean but then ìwọ ni mo wọ́n wájú mi láàárọ̀ yìí I mean you don't know how much you have made my day I mean look at me blushing. it's okay Good. um, sweetie wọ́n ṣe pé inú èmi náà dùn báyìí jọ máa ń ní iṣu inú mi ò kí máa ń dùn rárá bọ̀jọ́ nítorí ọlọ́run yìí tá ti wá parí tèmi yìí jọ má yẹ ká tún máa okay no I can promise you that àníjà even tá a bá jà màá tún wá bẹ̀ mo ṣe máa ń bẹ̀. <laughs> It's okay I love you. I love you too so much um, but then what's your plan for today? Oh lọ bí iṣẹ́ náà right? No I have no plan owó nìkan náà ni mo wá for today. Perfect perfect so how can I make you worry? Um, ah sí ti pé lóde ṣiṣẹ́ what about taking you to the spa kọ́ massage gbogbo body ẹ̀ obìnrin ló máa ṣe náà because àwọn ọkùnrin tó máa dùn náà ah no no no gbára àwọn tó máa tẹ̀ ń kọ́ àwọn tó máa fọ́ ọkàn lórí tv and sometimes ó máa ṣe bẹ́ẹ̀ ní lórí ni you know so maybe after that time we could just go have one or two drinks eat and then. Um, and maybe let's see cinema color one or two movies. We could even do late night movies, right? Yeah, baby, yeah. that good. <laughs> um, uh, ID. Can plans, you know? <sighs> Because more plan láti jáde ní sídẹ̀ later in the day go to the cinema or mi mà ní plans kan pẹ̀lú ẹni. ìwọ wo ló ní plans ìwọ tó ti di gẹ́gẹ́ <laughs> àbí àwọn ah. yẹn fẹ́ wà rè. no no no no no no no èmi kò tẹ̀ fẹ́ wà nílé tẹ́lẹ̀ ni kí n máa wo tv tẹ́ bá ní kí n tẹ̀lé yín àmì ah, ah, ò mind o kí lẹ́gùn tèmi ṣe tí ò fàárọ̀ jù má tẹ̀lé yín náà. <laughs> uncle id ẹ má bínú ẹ nílé tẹ̀lé wa ní ẹ̀ṣọ́ yẹn yẹn nílé tẹ̀lé wa because three is a crowd ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run um, bébí jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣó yé yín and mi ò like third party èmi àti bébí mi ní ẹ̀ka kan jọ lọ ní nice time ẹ̀yin lè jókòó sílé kẹ́ máa wo CV ọkẹ́ invite girlfriend kó wá keep company yín ṣó yé yín. Um, um, bébí mi ò bú wọn mi ò bú wọn àbí ọkọ àìtí ṣé mo bú yín ni ah, ah, ẹ̀hẹ́n ṣó tán mi ò bú yín mi ò bú wọn àtọ̀. Ah, ah, mi ò bú ah. because àwọn tó jù yín lọ gan pàápàá tó ní level jù yín lọ tó ní position jù yín lọ tó ní everything jù yín lọ mo máa ń sọ̀rọ̀ sí wọn in fact jù báyìí gan lọ́wọ́ ọ̀dẹ̀ kí n bínú wọn máa ń ká sára torí pé ẹ jẹ́ ọ̀rẹ́ bébì mi náà ni mo ṣe ń dín àwọn ọ̀rọ̀ mi quick not so mo máa sọ̀rọ̀ gan. <laughs> yeah because celeb ni mi ni mi kò easy láti bá yín jókòó síbi. no it's even a privilege. Banji. Uh, um, it's a privilege. I told you that girl is just using you. To bá ń user, girl tó ń pè níyàwó yẹn ló kó máa user. Banji the other time tọmọ yẹn wá síbí báyìí, ó set a trap fún ẹ and you fell for it. Nígbà tó wá síbí báyìí, mo mọ iye tó fún. You gave her a huge amount of money. Ó tún wá gbé jáde. Ó lọ ra dúró nǹkan yẹn fún. I saw the receipt of everything you bought for that girl. Banji kí ló ṣẹlẹ̀ now. Kí ló dé tó ṣe ń ṣe báyìí? ṣùgbọ́n ṣé kò ṣe pé gẹ̀yìn ti lògùn fún ẹ ṣá. kò tiẹ̀ wá yé mi mọ́. má sọ fún mi pé kò yé ẹ náà o lè sọ bẹ́ẹ̀ fún mi ó yé ẹ. id kò yé mi because. ẹ ṣe wá fẹ́ máa sìrègùn ni mi sọ pé o kì í fún mi lówó àbíb gbọ́ mo mọ̀ pé tó bá tẹ̀ sọ pé o broke o broke títí kò sọ pé kò má ní two million naira nínú account ẹ̀ náà so tó bá fún mi two million ṣó pọ̀ jù ni. but last week ni mo ti fún ní one million naira. so. o ní láti máa sọ pé so now. yín ní ní kẹ́ni ṣèmí téèyàn bá tẹ̀ ṣe lóore wàá try láti appreciate ó dẹ̀ ń sọ pé so máa take it easy now ah má get it wrong o má jẹ tẹ̀rọ ń gò ìyanu má wò pé àbí torí pé olórúkọ or something ni mo ṣe ń fún ẹ lówó tí mo ń fún ẹ gbogbo nǹkan tí mo ń ṣe fún ẹ gbogbo kí ẹ tí mo ń ṣe mo ń ṣọ ẹ torí pé mo mọ̀ pé mo love ẹ ni. yes so you need to take it easy. ìwọ gan take care easy. àwọn tí ò tó ẹ̀gbọ́n pàápàá tí wọn ò tó ẹ rárá rárá o in age wọn fún mi ju two million naira lọ. but tó bá tiẹ̀ wá jẹ́ pé àwọn kan wà tó ń fún ẹ ju two million naira lọ tẹ́mi bá ń fún ẹ ní one million naira náà ó yẹ kó tiẹ̀ lè dúpẹ́ ó yẹ kò ń ṣe pé all the time náà ló máa máa ná bíi ló máa máa bèrè owó lọ́wọ́ mi náà try láti understand èmi náà náà bùkátà mi tí mo ń gbọ́ náà ó oh, understand ni mo ní ìyàmú lábúrò. èmi lè mi ná bíi. yes máa take it easy now téèyàn bá tẹ̀ fún lé wàá appreciate kí ló le tó yẹn. Ah, ah. kí ni problem ẹ ju ọṣọ sọ fún mi pé o tiẹ̀ kọ̀ọ̀kan fẹ́ mi náà òun fẹ́ mi òun fẹ́ ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ìyẹ́ ẹ̀kọ́ ni down yes deep down in your mind o mọ̀ pé ìyẹ́ ni ìwọ́n tẹ́ pé mo mọ̀ ẹ́ dáadáa abájáde rò pé mi ò kí máa ń rí mo mọ bó ṣe máa ń gara ó máa ń gara tán ni àwa dúró sẹ́gbẹ́ mi dúró bíi body guide àjẹkọ mọ àwọn kókè wọ ló ń fẹ́ superstar wọ ló ń fẹ́ mi. ìyanu hmm? ìyanu to me normal person ni ẹ hmm. mi ò ever rí ẹbí star rárá yes tí mo dẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo nǹkan tẹ̀mí ṣe máa wò pé mò ń ṣe torí pé o jẹ́ star ọlọ́run ọba nìkan lọ́ba tó jẹ́ star but since tó jẹ́ pé téèyàn bá ṣoore fún ẹ ò kì í appreciate ó dẹ̀ kí n fẹ́ mọ̀re ó dẹ̀ ti ń ríra pé wọ́n ń ṣe torí nǹkan tó jẹ́ ni then nothing do you and nothing do me. nothing do you too nothing do you too. good day. wọ́n ju kó tó lọ èmi dẹ̀ mọ̀ pé o ti ń fẹ́ lára àwọn kọ̀ọ̀lìkì mi kan o lè ẹ ọ̀nà tí máa ọ̀nà tí máa ṣe fẹ́ aṣẹ́wó ṣe òpònú ayérada àgbáyà. no thank you so much thank you. Ah, onídìí kò thank you. gbogbo orúkọ tó pè mí ẹ ló mi lọ́rùn good day. alára kà aṣẹ́wó olónínàbì nínà bí burúkú òun fẹ́ ní òòdù kó ṣì kó má jẹ́ kí n rí ẹ nínú ilé mi o yá delete nọ́mbà mi dànù dánú dánú nonsense boy. bẹ́ẹ̀ ó lè dáyé gbé ẹ bẹ́ẹ̀ ló ní báńjí wájí bá mi láàárọ̀ ilé sọ fún mi pé ṣe ló léwu bí ajá kí ló dé tó burú tó tó báyìí kí nìkan náà kí ló ń gbé tó ń gbé fara burúkú balẹ̀ náà kí ló tó máa burú tó báyìí kó dáa ah igi yóò da ayọ́nà tọ́wọ́ ò da ayọ́nà ìgbà wo lọ́bẹ̀ fẹ́ jiná. ẹ wo sísá mi ẹ kúrò mi gbé ọ̀rọ̀ thirty thirty kọjá yẹn yín o kí ni pírọ́blẹ̀mù yín gan-an ẹ wò. ẹ wo sísá mi ẹ ṣe ìtẹ̀sọ́nà tó mo ti ń jáde tẹ́lẹ̀ mo ní interview. èmi máa máa bẹ́ẹ̀ sọ ni torí èmi nìkan èmi àti ẹnìkan ló kù

òun lẹ sọ́ọ̀sìn ẹlẹ́gbọ̀n gbogbo tá a ń sọ́sọ́ ẹ̀tẹ̀ tí ń létí lẹ́nu ọ̀nà lémi ẹ ti mọ̀ nǹkan tí mò ń sọ tí ṣe gbé borò sísá gbé borò yìí ti pọ̀ jù ó ti pọ̀ jù tí bá bá ọ̀pì èmi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo máa ná ọ̀rọ̀ ẹnu tẹ́ máa sọ̀rọ̀ nìyẹn mo dẹ̀ respect nítorí pé ẹjẹ́ gbọ́n mi ni ọ̀nì náà ọ̀nì lè bá mi ṣe gbogbo rọ́bìṣì tẹ́ bá mi ń ṣe yìí ah, ó ti ń pọ̀ jù o ṣe bẹ́ẹ̀ ti má rè ọkọ yín ọkọ yín ò bá ṣe ń kọ́ṣàn yín ni kọ́ máa kọ́ṣàn yín pé kẹ́yẹkẹ́yẹ máa tójú bọlé ah, yes ẹ ti tójú bọlé jù ó dẹ̀ ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù mi ò appreciate tójú bọlé yín kiri ah, ẹ wo bóyá kẹ́ dúró lé yín o ẹ dúró lé yín o ọlọ́kùn bá àṣẹ ìjà tó so wá pọ̀ ó ti kú ẹ jẹ́ ìdìmú ẹ dúró lé yín ah, ẹ dúró lé yín tẹ́ṣẹ́ ti tó ẹ̀yin gbé borùn òṣì yìí túlétúlé túlétúlé ẹ kúkú yẹ wà náà nìyẹn náà tẹ́ ẹ̀rọ ọmọ bí gbé àti gbé borìn náà ní tẹ̀dá bomi adágún tó bá yẹ kó bí apá onígbẹ̀gbọ̀n ẹ̀gbọ́n lẹ jẹ́ sí mi ni màá fún yín jù báyìí lọ ẹ délé yín náà ẹ délé yín náà àmàṣọ ètò kù lórí fóònù tẹ̀tẹ̀ bá tẹ̀tẹ̀ bá gbé kọ́ọ̀lù máa lọ ẹ ṣe ẹ má pè mí ìyanijàre èmi ò pè lákọ ẹ wẹ́wẹ́wẹ́ máa lọ. ẹ wo ń pẹ́ ń pẹ́ mi ò wojú wúṣe wojú wúṣe yín. caçará. Não pode. É, tá Stayan, ẹ ṣe. yes ma so aunty mo ní bí a kì í bá wọn ṣe noodles kán lè rí nǹkan jẹ. owó mi ò jẹ jàre tí mo mi ti wá òkè. Ah, mo ṣọ̀pọ̀ torí pé o ti taste noodles ọmọdé rẹ ni ah, àwọn eléyìí wọn ó lè má good ní any other thing ó lè má mọ nǹkan míì ṣe àmọ́ noodles ẹ tó bá bẹ́ẹ̀ fatasi tó garnish ẹ̀ báyìí ò ní jẹ́ nǹkan míì jẹ́ kó bẹ̀rẹ̀ sí wọn aláìlẹ́yìn. Okay, n bá mi sì má pẹ́ ṣá. mo mọ nǹkan mi ṣe bọ̀ noodles yẹn. ẹ lọ sí noodles wa tó bá tóbi pé ọmọ àjọ náà noodles lọ́pọ̀ ló wọ̀ sí. sísá mi èèyàn bíi ti yín máa ṣọ̀wọ́n lé ayé yìí o ah! ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ ọlọ́run mo dúpẹ́ fún gbogbo oore tẹ́ ṣe nínú ayé mi ẹ ṣe ọkọ àdúró ìyanu olúwa ó máa rọpẹ́ ju o ẹ ṣé ó yẹ kó dúpẹ́ lọ́wọ́ mi ni ojúṣe mi ni mò ń ṣe ẹ jọ if i don't take care of you who else will bàbá mi ti kú ìyá tó tó pè mí àti ẹ̀pọ̀ náà ti kú mi ò ní níwájú mi ò lẹ́yìn ìwọ ni kò ní mú níbi ẹbí so why won't i take care of you i am doing what is expected of me so you don't have to thank me. sista mi ẹ̀yin lẹrù bẹ́ẹ̀ ṣe mọ̀ pé téèyàn bá dúpọ̀ orí àná ó máa rí mi gbà in fact nǹkan tẹ́ ṣe nínú ayé mi mi ò mà ì tí ì tó lè ṣe é ọpẹ́lọpẹ́ yín nínú ayé mi sista mi ṣó easy ni kí lẹ̀ ń tà kí lẹ̀ kó sí ṣọ́ọ̀bù nínú nǹkan tẹ̀ ń tà náà òun náà lè fi ń support owó school mi mo tún ṣe tán school náà mo ní tíátà lóhùn mi láti máa ṣe owó yín lè tún fi gba fọ́ọ̀mù fún mi ẹ wá ní kí n má dúpẹ́ lọ́wọ́ yín ẹ wò lágbára ọlọ́run ọlọ́run àtúbọ̀ máa mi máa bless yín ọlọ́run máa bá mi máa fà yín lọ́wọ́ sókè ẹni iwájú nìyí o ẹ ní dèrò ẹ̀yìn igi àkọ́ṣe nìyí o ẹ ní táwọ́ náà lágbára ọlọ́run èmi náà dẹ̀ ní fojú sunkún yín ẹ wò sísá mi mo promise yín pé tèmi náà bá wá déèyàn nínú iṣẹ́ tíátà yìí ah màá fi owó mọ̀ yín ah, mi ò ní disappoint yín mi dẹ̀ ní disrespect yín anything ẹ jù àwọn ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín thank you so much. tó ah, ṣé wọ́n ti gbàgbé pé ìrọ̀rùn ogi ni ìrọ̀rùn ẹyẹ ni tó bá dáa fún ẹ ó fi rèmí náà lọ́rùn ni ọlọ́run ló ń help gbogbo wa ṣèṣì gbọ́ èmi náà dẹ̀ wá gbàládùra wípé òkè òkè tójú ẹ̀ wà yẹn ọlọ́run gbé ẹ débẹ̀ ọlọ́run á gbé ẹja kọjá bí ọgbọ́n ṣe lérò lọ ṣèṣì gbọ́ everything is fine i'm sure everything will be alright ṣèṣì gbọ́ ọ̀rà mo ní advice kékeré kan fún ẹ bí a ṣe ń bẹ ọlọ́run kọ́ ló ń gbé wa ga ọlọ́run á gbé wa ga o àmọ́ tó bá ti wá dépò gíga tán wọ́n ti mú wà dání o wọ́n ti mú wà dání o kó wọ́n ti mú wà dání o nítorí ẹni tó bá ní orí rere tí ò níwà rere àìníwà rere yẹn òun ló máa borí rere jẹ ọlọ́mọ ẹ̀kọ́ orí inú wa bá ti ta jẹ́ o. tó ti gbọ́ má wà burúkú o má gbéraga o tó téèyàn bá rẹ̀ yẹn lẹ́ẹ̀ báyìí ọlọ́run á lè ti gbéra yẹn ga jù wàhálà ló máa dà tó ti gbọ́. What is going on láti bí oṣù kan sin wọn ò pè mí fúnṣẹ́ which is very unusual endorsement wọn tún fún mi gbogbo ẹ̀ ni wọ́n ti gbà lọ́wọ́ mi wọ́n dẹ̀ ń ya big project nínú industry wa náà wọn ò rántí mi ṣé kò kí n ṣe pé wọ́n ti gbàgbé mi ṣá ó kàn jọ pọ́n nù. gbàgbé mi kẹ èhó mi èhó superstar èmi ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ah, tí n bá sí nínú fíìmù wọn kó lè ta náà àbí torí owó mi pọ̀ ni bọ owó mi náà pọ̀ tẹ́lẹ̀ náà tí wọ́n dẹ̀ ń san torí wọn ò ní choice hmm, kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ àbí kí n máa pe àwọn pm ẹlẹ́yọ kọ̀ọ̀kan máa pè mí síṣẹ́ máa dẹ̀ reduce price mi i'm very sure pé wọn ò ní choice wọ́n máa lò mí ni torí èmi ni star tó need yeah i think that is the best thing for me to do. ọ̀tọ̀ làwọn tó lànà ọ̀tọ̀ làwọn tó lè ní o ọ̀tọ̀ làwọn tó máa lọ la o. landlord landlord a ní pé kẹ́ calm down ẹ calm down landlord bẹ́ẹ̀ mọ̀ pé mi ò kì í máa ń jẹ yín lówó tẹ́lẹ̀ náà ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ pé mi ò láìkì gbèsè ẹ eh, ṣe bẹ́ẹ̀ mi náà tí mo dá last month èmi ló yé tí mi ò tí ì sanwó yín náà eh, eh, tó bá ti di next month máa bí mo máa ṣẹ́tù yín sáà bọ́ẹ̀dẹ̀ the mommy, dáadáa na ẹ mommy. All right, ẹ̀sà ẹ ṣe ẹ worry next month next month ò níyẹ̀ rárá lágbára ọlọ́run máa sàn ọ̀rọ̀ ẹ̀sà ẹ ṣe ọ̀rọ̀ ẹ ó dàbọ̀. Hey, irú èmi ló yẹ kí n máa bẹ bàbá landlord ẹ pé mi ò mú kàn tí ẹ yé tí orúkọ mi máa wà nínú ìwé gbèsè She hold me àwọn wèrè tí mi bá tún pé kọ́ tó help mi nísìn ṣé tí mo ti fi ṣakọ́ nínú wọn ni àbí tí mo tẹ̀ ti gbọ́n tí mo ti gbẹ̀mí ní blocking nínú wọn lórí whatsapp àbí tí mo sọ fún pé kó má pè mí mọ́ nílé ayé ẹ̀ ẹ́ àbá abdul tí mo tẹ̀ tó wá fún lépè tí mo fi pa gidi gan ni máa pè ń sìn òun ló dẹ̀ ṣọ́ọ̀jù ah no no wọ́n lọ́run báwo ni ẹ fẹ́ ṣe tó bá gbẹ̀gbìn ẹ̀dàkùn wọn kì í kún bọ̀rọ̀ ìgbéraga ní ìgbéni wà lọ ìgbéraga nímú ní parun ẹni tó yẹ ká ṣe jẹ́jẹ́ sí ṣóun là ń fún ojú parẹ́ ẹni yátàlù lẹ́ni ó lè padà yàtọ̀ ẹni ìyàwó ilẹ̀ ń yọ ẹni ayé jẹ́ lẹ́ni yóò àsìkò ẹni lẹ́ni yóò ìgbà tiẹ̀ uh-uh. uh-uh. ẹni lẹ́ni uh-uh. yóò mr ọlá kí ló ṣẹlẹ̀ fifty thousand naira ló sẹ́ndì sí mi náà kí ni gbogbo rọ́bìṣì yẹn náà ah ẹ hó mi fifty thousand naira owó kí ni kí fi ṣe ṣé owó kí fi ra gálà náà àbí kí fi repo sínú mọ́tò ah wò ó má gbé yẹn wá o ó mọ iye owó mi o eléyìí ò kì í ṣe owó mi rárá tọ́. mi ni kò yé mi meaning ni pé owó yóò kì í ṣe owó mi this is not my own money fún mi ní owó sí àjẹbẹ́ màá bẹ́ẹ̀ po wèrè because ìgbà tó wà ní Canada gan pàápàá òun àìmọye owó tó máa ń sẹ̀ sí mi náà tó dẹ́ pówó gbìngbìn ilé yóò kì í ṣọwọ́ mi náà nítorí pé mo ti wá rí ẹ lóòótọ́ ẹ̀ torí mo ti wá rí ẹ lóòótọ́ wá rò pé bíyà pé mo cheap tó yẹn èmi ò cheap o ó mọ̀ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí pé star ni mí o. babe jọ jẹ́ kí n kọ́ yé mi ṣé aṣẹ́wó ni ẹ ni àbí runs girl ni ẹ oh don't get it twisted má rò pé torí nǹkan tá a jọ ṣe ó jẹ́ kí n fún ẹ lówó yẹn mo láìkí ẹ ni mo ṣe fún ẹ ní owó tí mo fún ẹ kò ṣe pé wàá máa bá mi sọ̀rọ̀ báyìí tó bá ní ìdòwò sí wàá sọ fún mi torí ọ̀rọ̀ tútù máa ń yọ̀bì lápò náà. ó dà ti ya wèrè lọ́dà pé ti sinwin wo ṣọ́tírì bíi ti bàtà ìmọ̀ akọ́mú ẹ lórí gbogbo gbogbo nígbàrọ̀ tó ń ṣe gbogbo jẹ́nà rẹ̀ máa já máa lọ dànù ni ọlọ́run mọ̀ pé mo máa já máa lọ tà ó ti sinwin àbúrò èrè lélẹ́yìn ni ó wọ́ wèrè. babe ó dà fẹ́ ní respect o <laughs> ṣàrántí pé nígbà tí mo wà ní Canada o send àwọn new pictures sí mi màá make sure pé màá post gbogbo ẹ̀ sórí internet màá dẹ̀ ba kárí ẹ̀ jẹ́ ṣé kíta ni. ọlájọ ń torí ọlọ́run jọ má bínú torí ọlọ́run gbogbo inú picture tí mo send sí ẹ náà torí pé mo trust ẹni náà torí pé mo trust ẹ tí mi ò bá trust ẹ mi ò ní ever send ẹ sí ẹ jọ ń torí ọlọ́run má ba kárí àmì jẹ́ ṣàánú mi. wo so so so tó bá fẹ́ràn rẹ̀ wọ́n bá tẹ kó jáde kúrò lára yìí. mo ti mo ti ń wọ rẹ. jáde jàre. ẹni ayé ń ọ̀rọ̀ yín yé mi ó yẹ kẹ́yìn náà understand ẹ wò ṣe tí ọba ṣe ń ga sí ní bùkátà náà máa pọ̀ sí tí mo bá gba ìtẹ́ ń sọ fún mi yẹn bó mo fẹ́ kó gba àwọn tó wà lọ́rùn mi sí <laughs> ẹ wò tí mo ní mo fẹ́ ní kẹ́ mi wá ẹjọ́ mo lè fẹ́ kẹ́ mi ṣe ní kíákíá nítorí mo ní láti move kó nínú ibi tí mo wà ṣe gbọ́. mọ́mí fún yín rí gbà. okay okay ẹ pè mí ẹ kàn tẹ flash mi màá pè yín padà tẹ bá ti rí ibi tí mo ní mo like yẹn ṣe gbọ́ alright ẹ ṣe gan kẹ take care bye ta ni yẹn. producer yẹn ló pè mọ Mr. Agbaje. producer or Mr. Agbaje ah, ah, èmi àti wọn ti conclude now. hello sir. bó èmi àti yín ti jọ conclude three hundred thousand yẹn ni mò ń gbà in fact three hundred thousand ni owó mi ti bẹ̀rẹ̀ mo kàn ní pé kẹ́kọ̀ọ́ sọ yẹn kó má dà pé mo kàn stress yín. Ah, èmi òun náà ni èyí tí mò ń ṣe fún yín torí mo ti mọ̀ yín ti pẹ́ ni ah, àmọ́ mo dúpẹ́ fọ́lọ́run at least kánípẹ́ yín náà ti ṣe oore kan fún mi tẹ́pà bẹ́ẹ̀ yín náà tẹ̀ ràn mí lọ́wọ́ ńgbà yẹn ni ìsìn ó yẹ kẹ́ pè mí kí n máa sáré bọ̀ location yẹn ni àmọ́ nísìnyẹn nílò ègún kankan tẹ̀lé sí sí mi lórí ṣùgbọ́n èmi máa ṣe tèmi fọ́ èlò la fẹ́ san báyìí sìn. Ah, ok ẹ lọ sans account mi kò sí problem two hundred àbí ní ah, wàhálà kò sí problem kò tó yẹn <laughs> ẹ má worry ok ẹ ṣé gan sir alright ẹ yẹ kí n mọ̀ tí ẹ bá ti send owó yẹn ẹ take care bye. Mm -hmm pé kí n bá two mo mọ wọn náà ṣàmọ tí mò ń gbà àmọ́ ńgbà tó dé ń bẹ́ mi ìwọ náà wò bàtọ́ ti ń pè mí láti last month wo mo ní kí n ṣe fún wọn ọlọ́run ló gbé yàn dépò tí yàn wáyé yàn láti máa tẹ̀ jẹ́jẹ́ àṣà àgbọ̀njọ́ ọlọ́run lọ. wo kí ẹ bá ṣe ẹ̀hẹ̀ so kí ni iṣẹ́ ìdìwà fún ah, ọmọ ọwọ́ rókìṣà best actress mi nìyí o. ọ̀kẹ́ ah ọlọ́run lè lẹ́yìn. o kí wọ́n ṣẹ́ ni. ẹ gidi tó bá rí múfẹ́ ń lé wa ó pọ̀ gan. Ah, ó ga ọ. Ah, ẹ kí wọ́n lọ ra aṣẹ́ yìí ní ṣá. kí n ti mọ̀ kí n má bọ̀ ọ́ lára rárá tí mi ò dẹ̀ ní ju two hundred naira lọ lọ́wọ́ mi àfi tí bá tún lé atm mi ò mọ̀ pé máa wọ́ sí báyìí o mi ò pè rárá màá ti pé pm fifteen mo tún sọ fún wọn pé kó reduce owó mi sí wọn ò pè mí náà mo tún sọ fún wọn pé ó dá mi ò tẹ̀ wá nídìí owó wọn mọ́kọ́ jẹ́ kí n wá ṣe fún wọn lọ́fẹ̀ẹ́ wọn ò tún pè mí kó tiẹ̀ wá yé mi mọ̀ wọ́ lọ́n ìwọ náà máa ṣàánú mi má má jẹ́ káwọn ayé fi mí ṣẹlẹ́yà má má jẹ́ kó fi mí ṣẹ̀sìn àwọn tó ti ń wò mí láwò rẹ́rìn má má yẹ kó wò mí láwò. ẹ̀ẹ́ bọ́ọ̀lì tí mo wò lánàá tó ṣe ṣó ní igi africa mali kan ṣé tó ti break out ẹ tí ẹ fi padà break out ẹ a bó ṣe handle situation mo láì fẹ́ ká. mo ti rántí mo ti rántí iṣẹ́ yẹn ah, ah, ọmọ iṣẹ́ yẹn dùn gan a ah, ní sùúrù ṣé lè di àtúnṣe ẹ̀sán kọ́lé lè. kí ló yẹ tó wá dé báyìí èyí eh, ẹsẹ̀ tún kọlẹ̀. ṣé ti pé mo ti rí inú múvì. kí ló wá ṣe kò tún gbé mọ́tò wá. bí a mọ́tò ẹni fọ̀. kò tẹ̀ fáìn mọ́ gan. Hmm. olófòfó ah, ah, wọ́n sì máa padà nù ẹ́ ni. àbíká lọ bèrè lọ́wọ́ ẹ̀kọ́ tó wà. sọ ló já lọ. àbí kò kì í ṣe Rónkẹ́ lélẹ̀. Rónkẹ́ ló tún bòdì yìí mo pé mo pé mo pé mo pé èé Rónkẹ́ Rónkẹ́ Rónkẹ́ kan náà lọ́bùs ní gbogbo múfì tó jáde lọ́sẹ̀ yìí àbó nǹkan Rónkẹ́ náà ni Rónkẹ́ Rónkẹ́ tó ń ká lòlò Rónkẹ́ abalájọ tó fi pè mí mọ́ Rónkẹ́ ti di superstar. passar. Hello, Abava now. Uh, yeah, exclusive vacation meu my phone. I'll be at the baby villa jumbo. Dubai all the way, bro. <laughs> yeah. And I even take care of everything now. <laughs> sure, sure, sure. Enjoy life, river, bro. <laughs> uh, John, John, John, so much. talele talele Oh, fi mílẹ̀ jọ talele mo lọ sí mo lọ sí jábọ̀ tó lòkun lọ́rùn. talele gbọ́dọ̀ gbọ́dọ̀ àrùn miss miss talẹ yóò ṣe orú miss. sẹ́nu pé ní pé kí taste by moonlight. you can imagine ìbọn ìyá mi ìyá You treated me like a piece of rag. So kí ló wá bíbá yín sìn? Wọ́n ti sọ bẹ́ẹ̀ náà. Wọ́n ti ní pé òní mọ iye kan tí tó bá sọnù. Now that you lost me, you are coming back. Kí ló fi mí pè náà? O kò fi pé one piece one piece of paper to my draw síbi kan tó máa padà wá tó máa Let me tell you something. You gave me a total different perception about celebrities. Gbogbo ìgbà tí mo fi wà pẹ̀lú ẹ̀, ẹkún ni ṣá, ẹkún ni ṣá. You made me lost my life. I don't, I, I, can't, I don't even have say in my life. You, you tra- Oh my God. See, at, this point in time, I don't think I want to see you again. I do not want to see you again. She ain't gonna mess me. Is she not an actor? Eh? Is she not a star? Why? Why did Titi Ayato? She was able to differentiate both Is iṣẹ́ ayé iṣẹ́ ọ̀tọ̀ ayé relationship ọ̀tọ̀. Kò frustrate me fún ọjọ́ anything tí bá sọ bẹ́ẹ̀ ló she never made me feel like I was I was dating a celebrity in the first place but look at you at, at, this point in time I don't want to see you again get out of my house now. But look at you. Baby, you don't have to stress yourself. You don't. Yanu. Kí ló dé jẹ́ èmi ni mo wà ń bẹ èmi ni mo wà ń bẹ ṣótán ẹ ṣótán ẹ ṣebí the same industry náà ló ti bá mi I was there before you wòmí ìgbà tó tún kúrò ń bẹ tán mo tún ṣe wà ń bẹ ṣe bó bá mi ń bẹ. kí ni màá jẹ. ìmọ̀dàlẹ́ ni ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwà ṣe kókó ṣé ìwọ mọ̀ pé ìwà ló ń gbé ni débi ọ̀la ó mọ̀ pé wà náà ló tún gbé ni débi gíga ni mo rẹ̀ mo dẹ̀ wé àánú àánú ẹ̀ dẹ̀ ṣe mí nítorí kí ni gíragíra èmi ni o èmi ni o èmi ni o ìwọ náà wo Rónkẹ́ Rónkẹ́ that you thought she is nobody nígbà kò tiẹ̀ lè mẹ́kẹ́. ọmọ ẹ̀kọ́ ló sọ pé ṣe back to back. my superstar hmm. back to back ló ń yàn sìn orí ẹ̀ wà ń bẹ́ẹ̀ well this is my advice to you because it is not too late tí kò bá late fún ẹ o you need to change o ní láti lọ kọ́ bó ṣe ń wu ìwà bó ṣe ń lẹ́kọ̀ọ́ very very important. máa bí ó tán abẹ́rẹ́ báyé ṣe rí ìṣẹ́jú kan mà ní ẹni tó ń bẹ lókè. ṣàyànú ojúmọ́ lábàwọ̀ ó fọ́ I am eh, extremely eh. proud of you. ṣé nílé tó mọ̀ wọ́n mú fi yín báyìí mo tún pa àǹtí yẹn o mo mọ̀ wọ́n o ẹni tí mo bá tajà àbúrò wọn ní pé irọ́ ni wọ́n ń bìlì mi èmi ìtẹ́wà ìmúdò bá ń yà selfie. <laughs> oh I'm so pleased to see you. àǹtí ìyanu ṣe wà pa. yeah I'm fine ìwọ náà o look bad looking good. ẹ̀jọ̀ ń torí ọlọ́run sísá mi kọ́. Ah. ṣé sísá ò sọ fún yín ni. bẹ́ẹ̀ kí ni kí ló ṣe wọ́n. Ah, I'm surprised o. Sister ti travel o níbo lọ lọ amẹ́ríkà ló lọ to be precise àwọn pẹ̀lú ọkọ wọn so i'm surprised now tí ó bá yín lójijì ní ọ̀sán sister mi sista mi ṣe tèmi àti wọn bá tiẹ̀ jọ ń jà ó yẹ kó lè sọ fún mi pé àwọn kúrò nàìjíríà náà in fact tó fi lọ díjọ́ tó fi lọ báyìí wọ́n jọ̀rọ̀ ilẹ̀ mọ́ heart bíi pé ẹ̀jà bẹ́ẹ̀ so mo surprise bẹ́ẹ̀ ṣe ní ìdókòwò ẹ̀jọ́ ṣé kò ó actually I'm máa sọ̀rọ̀ bó nọ́mbà tó máa fi ń pè mí yẹn unknown number ni àwọn ló máa ń bá mi sọ̀rọ̀ èmi ever pè wọ́n in fact so wípé wọ́n trust me, gan-an if shop left from week my manager, and tó bá ti di month end my ní account máa on transfer Oh yes, see. but she ṣòpẹ́ wọ̀ okay because they look worried stress ni jàre i'm very fine. ìyá èmi náà mo pè sẹ́yìn mo máa gbó mi ìpẹ̀lẹ́ ọlọ́run túbọ̀ máa kún yín lápá. àmì àmì owó jẹ́ kí tètè máa lọ ṣètò. keep making us proud i'm so happy to see you fún mi ti kú báyà selfie. ọ̀túnba bàbá ìgbà lámà bẹ̀rẹ̀ ṣùtù náà tó fọ́ ọ̀làwà náà ah èmi níṣẹ́ ìjọ friday máa kú òǹbí o ẹ lè dá mi dúró o. climax àti ní problem báyìí o máa ní láti ní sùúrù gidi gan a lè ya anything báyìí náà ọmọ ológo tá a fẹ́ fi star fíìmù yóò ti dé tá a bá ya anything báyìí believe me irọ́ la yà. nítò fún àìlè ya wá àti ah, fà. kò pè mí náà náà so pè mí ni. ẹ ẹ sà Ọ̀túnba director my director ẹ jọ ń torí Ọlọ́run ẹ mọ̀ pé láti sísìn ni mo ti dé látàárọ̀ mo ti dé èyí tó bá tẹ̀ jẹ́ pẹ́pẹ́pẹ́ ká tiẹ̀ ṣìyá kí ẹni tẹ ló ń bọ̀ star yín kó tó dé. kí ni mí ni pẹ́pẹ́pẹ́ má jẹ́ kí inú bí mi o ṣé kí n fẹ́ lówó mọ́tò kó máa lọlé alọ́mọdé abẹ́fi staff mo ti rí onígbé ká yà tábà yẹ ẹni tí rọ́ la yà. èmi ò ẹ́ bá sọ pé mo kánjú bí báyìí náà mo kàn sọ fún yín pé kẹjẹ ká yà tábà máa yà so kò ní dílé náà ní time náà lèmi náà bá yín ṣe. ọmọ tó ń sọ lọ́wọ́ ò ti dè ní wọ́n wá jẹ́ kí inú bí mi jàre. ọmọ tó ń sọ báwo ni jàre mi ò wá òkè mi ò wá òkè mi ò wá òkè ó ti pẹ́ jù náà. ìwọ náà wo time tó wá tó dé náà after four mi ò tí yẹ anything látàárọ̀. bó mo jẹ́ kó yé yín náà bí kò máa tó bí ọwọ́ sàn kí n tó dé mo ní mo ní meeting pẹ̀lú àwọn telecommunication company tí mo jẹ́ ambassador wọn. okay okay báwo wà ní. àdúpẹ́ fọlọ́run. okay oya oya ẹ eh, pm da ẹ jẹ́ ká. ẹ eh, hi Ruki how are you. hey hello. yeah hi what's up báwo ni. fine thank you. ìyá ojú ẹ̀ ń dán um, director. so oya oh bá mi change sí. ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹjọ ṣé mo lè rí for few minutes. ṣé kò sí. ẹjọ wa. rúkì mo láìkì bàtà tó wọ. o ṣojú ọ̀rẹ́ máa dé. lọ bá pm kó sọ pé kó gbé slider yẹn wá. kí ni nǹkan tó ń wọ̀ ní báyìí kí ló ṣẹlẹ̀ mi understand. understand ibi tí báwo. Um, lédè ìyanu yẹn ṣé èmi àti lajọ wà lórí set ni. is she in this film má jẹ́ kí n parọ́ fún ẹ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ wà lórí sẹ́yìn. oh no that will never happen for <sighs> possible ẹ wo ẹjọ èmi àti lédè yẹn àlejò sí on the same set ever ṣé mo pé mi àti yẹn ti pẹ́ and i give you a lot of respect because mo bá yín ní industry ni and i never disrespected you bí mo ṣe dé orí set ilé níṣẹ́ ti fún mi lóko <sighs> kan mo fi sípò àgbà wípé ibi yìí ni mo bá yín because you have been there for me nígbà tí mi gan ò tí ì jẹ́ all the time lè máa carry me along òun lẹ́yìn náà jẹ lẹ́nu ìsìn tí mo ṣe dórí sẹ́ẹ̀tì lẹ́nu ẹ̀ tí fún mi lẹ́nu tẹ̀ náà tí n bá ń lọ nǹkan tó bá wùn ìlẹ̀lẹ̀ fún mi that shows the kind of respect I have for you but anything tó máa distract me or tó máa upset me lórí sẹ́ẹ̀tì tí mi ò ní fún yín the best I don't want it so girl yẹn èmi àti àlejò ṣiṣẹ́. ó mọ káàdì mo fẹ́ kó ṣe fún mi mi ò ní fẹ́ kó o foró yọ oró àwọn Yorùbá ní aforó yọ oró kò kì í jẹ́ kí oró tán ó ti yé ó sì jẹ́ ká parí production ilé tó bá dẹ̀ di next production. oh no no no no i'm not don't get me wrong mi ni kẹ́ máa lọ sí sẹ́yìn o but mo mọ̀ kẹ́ máa produce all the time yeah. she can do this one another one tẹ́ bá fẹ́ ṣe ẹ pè mí but i don't ah, want to say i understand. ah, ah, ah ò lè possible ó mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà eh, everybody ò fi bẹ́ẹ̀ lò mọ́ ìwà àgbéraga orí burúkú yẹn ti kó bá but ó máa ń pè mí always ó dẹ̀ máa ń send text messages mi all the time pé jọ ẹ má gbàgbé mi ẹ̀gbọ́n mi ẹ ṣàánú mi mo ti fẹ́ máa ju mọ́ lé wherever ó ti yé so jọ nítorí ọlọ́bọ̀ tó bá jẹ́ pé nǹkan tó wà fẹ́ nìyẹn jẹ́ kí n sọ fún un pé kó máa lọ kí n fún lówó káàpù ọmọ ìwọ ló wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o èmi dẹ̀ lérò kí ìwọ kó wà ń bẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé kí ni ìwà tí wọ́n ní tó fi kún star ti tiẹ̀ ìyẹn ló máa jẹ́ kó lọ́n ọlọ́run nígbà wà lọ́wọ́ náà jẹ́ kí n lọ sọ fún un pé kó máa lọ. Ah, well tó excuse me lórí sẹ́tì. ah oh my oh my excuse me. okay uh, climax bóyá lọ ilẹ̀ tí ẹ kọ́ a máa ní láti tó lọ mú ìgbà ṣe rárá mi lè fẹ́ problem fúnra mi sọ wọn làfẹ́ tajà. lílọ ti ya kọ́ gbéra. Eh, ìyá o máa ní láti wá máa lọ. but what have I done wrong now? kí ló fi climax látàwọn ọmọ ti dé náà. ẹ jẹun ti torí Ọlọ́run tó ti gbọ́ táìmù ti ń lọ dídí báyìí wá. wọ́n ẹ̀ ń bá mi dá sí mi. wò bí ọtúnbẹ calm down director àtàlọ ni mo ti débi everybody àbí ẹjọ tó lọ kí ni ṣé mo ṣe mo sọ̀rọ̀ ju bíbẹ mi ò sọ anything now in fact láìsí tẹ fún mi mo ti fẹ́ ka script ẹ̀mí mi ti fẹ́ bọ̀ now mo ti ní problem gbajúmọ̀ yín báyìí. ẹ lè ní problem tẹ bá ti lo irú àwọn àtẹlẹ lo star actress rookie ẹ lè ní problem ní gbogbo iṣẹ́ yín láíláí kò possible. ẹ wo bí tó o bá bá mi ṣe léyìn èmi wà tó máa bá mi ṣe ìjọ má kó bá mi wàá máa lọ wàá máa lọ. ìwọ bá mi gbé bọ́ọ̀sì ẹ lọ gbé sínú location ah! bus location bus ẹ máa lọ drop ẹ. nígbà tí star actress ní gòdìgbò àpamọ́ tún kò kí mi mo tún kì mi ò complain now. o mọ o mọ problem tí mo ní báyìí o ti ń waste time mi jọ nítorí Ọlọ́run máa. mo ti gba script ayé di gbogbo ẹni mo ti mọ láìsí mi mo ti mọ everything. jẹ́ kí n fún ẹ ní jẹ́ kí n fún ẹ lówó káàpù. wọ́n tún bá mi ò jójú yín rìn náà ẹ mọ̀ pé mi ò jójú yín rìn ah, náà. a ní o jẹ́ kí n fún ẹ lówó káàpù máa bọ̀ máa bọ̀. wọ́n pàtàkì jojú mi níwájú sáwọn. máa bọ̀ mi ò jẹ́jú ẹ mo ò jẹ́jú ẹ lọ́wọ́ jẹ́jú ẹ máa bọ̀. abẹ́rẹ́ láyé ṣe wé ìṣẹ́jú kan mà ní. ìyanu ni orúkọ mi eré orí ìtàgé ni mo ń ṣe ṣùgbọ́n bí ayé ṣe fẹ́ mi tó mi ò fi wá kún ìgbéraga àti àìníwà ló sún mi débi tí mo wà yìí tí ọlọ́run bá bá lè fún mi ní second chance tí mo rí ìgbà ẹ̀mí lò máa fi ìwà kún àfẹ̀mí àfẹ̀mí ọlọ́run ọba nìkan ló ń jẹ́ èmi ni ẹni ayé yẹ lẹ́yìn o àsìkò ẹni lẹ́yìn o ìgbà tí ẹni lẹ́yìn o time tí ẹni lẹ́yìn o ló gba ẹ dáadáa ó bá má fi kún má fi kún ìgbéraga tá ló mọ̀ ọ́ àkìtàn tí ó bá gbẹ̀gbìn ẹ̀dàkùn wọn kì kún bọ̀rọ̀ ìgbéraga ní ìgbéni wà lọ ìgbéraga nímú ní parun ẹni tó yẹ ká ṣe jẹ́jẹ́ sí ṣóun là ń fún ojú parẹ́ ẹni yátànù lẹ́ni o ó lè padà já tọ̀nà ẹni ìyàwó ilẹ̀ ń yọ ẹni ayé jẹ́ lẹ́ni o àsìkò ẹni lẹ́ni o ìgbà tí ẹni lẹ́ni time ti ẹ ní lẹ́yìn o ló bá ẹ dáadáa ó bá má fi kún má fi kún ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ó gbéraga ta ló mọ̀ la. ọ̀tọ̀ làwọn tó lànà o ọ̀tọ̀ làwọn tó lè ní o ọ̀tọ̀ làwọn tó máa lọ́la o èní ló wà láyé dákun máa rántí ọ̀la.